وكل محدثة بدعة وكل بدعة ضلالة الحمد لله أكفوا الله الله ọlọ́run tí yóò tún fi àánú rẹ̀ yóò fi dá wa padà síbi òkú wa ní òní ọjọ́ kejì ní ogún twenty two oṣù ṣọ̀wáì ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti mẹ́rin ti ní ogójì ìdíje àyẹ̀ ní sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá sàlámù alaykum wa rahmatullahi wa barakatuh ní ìtẹ̀síwájú nínú ìtajà àgàbí mufradi lè fi máa ń sọ́rí ìmọ̀kùnlọ́ ibi tí a ti dúró òun náà ni ọ̀rọ̀ nípa ìmáyìn ni ká máa yìnyín ọ̀rọ̀ ajé kó yé wa wípé àìmá yín yẹn kúrò ṣùgbọ́n tó bá tiẹ̀ wá jẹmọ́ kí á yín yẹn ká sọ ní àṣọṣẹ́kù àti wípé ẹni tí a fẹ́ fi yìn fún yẹn ó ti rinlẹ̀ lọ́wọ́ ìsìn àyà wa pé ẹni yẹn ò ní pẹ̀lú yíyìn sí afẹ́yìn. nínú tí a fi parí hadith yẹn ní ọ̀sẹ̀ tó lọ òun náà ni ọ̀rọ̀ Umar ibn Khattab radiyallahu ta'ala anhu sọ̀rọ̀ pé alimẹ́tìrú dábọ̀ ìmáyín ni bí ìdúnbò ni wọ́n ní tùmọ̀ rẹ̀ ni pé ẹni tá a bá yìn yẹn tóun náà bá fi taratara gbà wọlé gbogbo ṣe rí náà lẹ́sọ̀ yẹn wọ́n dàbí kéèyàn dúnbò yẹn sọ̀bábù mi ti amamu níyẹn òun ni ojú ọ̀nà ọgọ́rùn-ún kan àti mẹ́rìnléní àádọ́ta one fifty four báàbùn mọ̀ni asnà ala sahibihi in kana amina ojú ọ̀nà ti ń sọ nípa ẹni tó fi yìn fún ẹni rẹ̀ in kana bíi nígbà bàbá já sí pé ó ní fọkànbalẹ̀ nípa rẹ̀ pé kò ní gbẹ̀tàn kò ní gbẹ̀tàn jẹ. wọ́n ní hadassani abdulaziz hadithi ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́tàdínlógójì three thirty seven. يعني حدثنا عبد العزيز بن عبد الله حدثنا محمد قال حدثنا عبد العزيز بن عبد الله قال حدثني عبد العزيز بن ابي حازم عن زهير عن ابي هريره ان النبي صلى الله عليه وسلم قال نعم الرجل ابو بكر نعم الرجل عمر نعم الرجل ابو عبيده نعم الرجل حسين بن عبيد نعم الرجل ثابت بن قيس بن الشراط نعم الرجل معاذ بن عمرو بن الجراح نعم الرجل معاذ بن جبل قال وفيما الرجل فلان وفيما الرجل فلان حتى أبدى سبعا آه sọláàbì lè fìdí ẹ̀ múlẹ̀ wípé níyẹn bá ti fọkàn balẹ̀ nípa ẹni tí a fẹ́ yìn a lè yìn tábà ti mọ̀ pé nìyẹn ní gbẹ̀sán. wọ́n wá sí wípé ọ̀rọ̀ yìí wọ́n gbé lórí wọn tó tẹnu anabi sọlọ asálán jáde nípa wípé ó fi iyì fún àwọn ẹnìkan nínú àwọn sàhábà ṣùgbọ́n àwọn ènìyàn wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n gbẹ̀kọ́ lọ́dọ̀ anabi sọlán pẹ̀lú báwọn ènìyàn sẹ́ni tí wọ́n lè gba ẹ̀ níbi ìfihìn fún wọn yẹn. أري وني حدثنا عبد العزيز بن عبد أنا حدثنا عبد العزيز بن أبي حازم حدثني عبد العزيز بن عبد الله أني عبد العزيز بن حازم يصف مبارك هيل، سهيل هنا لو على تدعو أبي، لا تدعو أبي هريرة رضي الله تعالى عنه نرجع النبي صلى الله عليه وسلم أن نعم الرجل أبو بكر من دلائي من نياري tí í ṣe abubakar ẹ̀rí ni'ma rajul abubakar mọ́ndàlá yẹn dáadáa tí í ṣe abubakar abubakar yìí sẹ́ni tó lè gbẹ̀sán pẹ̀lú anasasala ń sẹ́yìn anasasala ń sọ pé ni'ma rajul Umar mọ́ndàlá yẹn mọ́ndàlá نعم الرجل أبو عبيدة أنا صلى الله عليه وسلم قال بمن دلا أني دادا يا أبو عبيدة النبي صلى الله عليه وسلم قال نعم الرجل وسيد بن حضير من دلا أني دادا في أسيد أما حضير أظن نعم الرجل ثابت بن قيس بن شماس ìmọ̀ ń dalẹ̀ yẹn ẹnjẹ́ sábìs ọmọ fáìs bọ́nu shammas asọ̀sọ́lá lọ pé mọ̀ ń dalẹ̀ yẹn mọ̀áàzù bọ́nu amúrí bọ́nu jamuhi ọdún ni mọ̀ ń dalẹ̀ yẹn yẹn ẹni àwọn sọ̀sọ́lá rí i pé bóyá tá a bá tún padà ráàyè á mú ọ̀rọ̀ kọ̀ọ̀kan náà àwọn ẹni yìí wá tótó bẹ́ẹ̀ gẹ́gẹ́ àwọn sọ̀tọ́ láfi ń wí ní àìmọ̀ rọ́jò lò fún ọ bó làwọn ènìyàn ṣe rí lóye pé ó gbà wá ní àsìkò púpọ̀ ní bóyá kí wọ́n á mú ní kọ̀ọ̀kan láàfin sínú gbogbo àwọn orúkọ wọ̀nyí náà wọ́n ní lẹ́yìn ìgbà náà sọ sálá tó wá sọ wípé wọ́n bí ìsàrọ́jù ló fi láàánú à ẹni búburú òun ni lágbájá lágbájá náà ẹni búburú ni wọ́n ló tún ká àwọn náà àwọn náà tó bí mélòó wọ́n tó bí méje a rí i pé èyí tó súnmọ́ ni yí pé kò lè já sí káwọn sọ̀tà lákàn sọ wípé bí sàrọ́jú ló fúlàní yẹn ni bí ah, ẹni bí burú lágbájá láì ní dákọ yóò wá wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì sọ̀rọ̀ yẹn nítumọ̀ kò nítumọ̀ ṣùgbọ́n ó dájú pé ó dákọ àwọn ènìyàn. lákìn hekima wa ń bi àìgbé fa àwọn ènìyàn jáde nítorí wípé wọ́n jẹ́ ẹni tí wọn ọ̀dà níjọ́ nígbà yẹn wọ́n lè padà dà kíkọ yẹn máa lọ lẹ̀ wọ́n lára abẹ́rẹ́ ti gẹ̀ẹ́sì sọ̀kọ̀dẹ̀ ní ti parẹ́ mọ́ mọ́ngò ti pé àwọn ẹni dáadáa yẹn insha Allah ẹni dáadáa náà wọ́n tẹ̀sí máa jẹ́ lọ ó ti tẹnu àánú sọ̀sọ́ láńjáde So, kàfá òyìnbó wípé àyè bá wọn sì lè padà dẹni dáadáa wà tọ́wọ́n ní òjé kí wọ́n gbé pa àwọn ènìyàn jáde kì í ṣe pé báyà káwọn máa fojú láburú àwọn tán wọ́n ló tún dá pa àwọn náà àwọn náà tún tó sẹ́wọ̀n wọ́n tó méje ah, nínú àlàyé hadith yìí àwọn kan ní máa rí i pé ó ṣẹ̀tọ́ àyàn lè yìnyàn tó bá yẹ pé yìnyín tá a fẹ́ fi fún yàn yẹn kì í ṣe mọ̀jàzáfà mọ̀jàzáfà ni ọ̀rọ̀ tó wé tí yẹn sákẹ́yìn rí mu fẹnu sọ tó bá bẹ̀rẹ̀ sí yìnyàn ẹ ò bí rú àwọn olórin alamtara anahun fi kule fi kule waadin yahimun wa anahun yakuluna wọn yafalu àwọn olórin tí wọ́n bá kẹ́kẹ́ yẹn mú báyìí kò sí ohun náà níbi kò yé tán ọmọ jẹmu jẹ àzàbà àti wípé adẹ́sì tún ní àgbìyèlé nípa ẹni tá à ń yìn yẹn pé kò ní jọra ẹ lójú ọ̀dọ̀ ní kó fitna pẹ̀lú ẹ̀yìn yẹn. Ah, nínú àlàyé ẹ̀fíṣọ́ pé bí sàrọ́jọ́ wọn làwọn yẹn sọ pé òun náà ní ọ̀yẹ́ ní ọ̀bùnú hẹ́t àwọn mìíràn sọ pé makrọ́mù ọ̀bùnú náà fẹ́ ní wọn lè yẹ òtòrí ọjẹ́ ń bẹ̀ ẹ̀kọ́ yẹn ọ̀sán hàn ẹ̀kọ́ yẹn ọ̀hàn ọ̀kẹ́ wa ndé bínsá ìbùnú làásìrọ̀ nìyẹn tó hadith yìí sàn sọ yìí pa lè yìnyín tí ìbá ti ṣe yìí pé ọ̀rọ̀ àsọ kójẹ lásán àti kọ́kẹ́ wa dẹ̀ balẹ̀ pẹ́ ní dáhìn yìí kò ní jọrọ ẹ̀ lójú kò dẹ̀ ní ní fitna hadithi mi ní abẹ́ báàbù yẹn hadathana ibrahim náà. hadathana muhammad qal hadathana ibrahim qal hadathana muhammad bin fulah qal hadathana abi an abdullahi bin abdulrahman an abi yunus mawla aisha an aisha qalat. استأذن رجل على رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم بك من العشيرة فلما دخل عشى هش له وانبسط إليه فلما خرج رجل استأذن آخر قال نمت عشير العشيرة فلما دخل لم ينبسط إليه كما انبسط إلى الآخر ولم يهش إليه كما هش للآخر فلما خرج قلت يا رسول الله قلت لفلان ما قلت ما قلت ثم أشرت إليه ما قلت لفلان ما قلت ولما أراد الصلاة مثله قال يا عائشة إن من شر الناس من سقيا الكهف آه أنا حدثني إبراهيم إبراهيم بعض أني محمد بن صليح yẹn náà bá a sọ̀rọ̀ pé adásánà adì bàbá wa bàbá mi sọ fún mi wàhálà kọ̀dà ọ̀sọ̀lá ibùdó àbúrò ahmed àná àbí yónus àbí yónus ọjọ́ ọmọ ọ̀dọ̀ fún àyíṣà radiyallahu anha wọ́n ní àyíṣà radiyallahu ta'ala anha wọ́n ní ista'dhana rajulun ala rasulillahi sallallahu alayhi wa sallam arákùnrin kan gbà yọ̀ǹda kó ń fẹ́ wọlé tó àná òjijì ọlọ́run wa sọ báyìí pé bí sábùnú a fíọ ẹni bí boro ibùnú làṣírọ ibùnú làṣírọ òun là ń sọ̀rọ̀ nípa rẹ̀ pé wọ́n lóun náà ní ọ̀yẹ́ ní ibùnú hit àwọn míì dẹ̀ sọ pé makarọ́mù ibùnú náà fẹ́ ní ọ̀tá gbọ́dọ̀ jẹ́ kan nù rẹ̀ ẹni sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ wípé bísà ibùnú làṣírọ wípé ẹni bí boro máa ní ibùnú làṣírọ yìí o kì í wọlé gbà yẹn o wọ́n gbà yọ̀ǹda fún un bẹ́ẹ̀ wọlé ní ìjọba àti bí sẹ́fún ní láàṣì rọ̀. ẹ̀rí ìfọlámọ́ dákàlì gbàtọ́ wá di pẹ́ni tó sọ pé bí ìsà rẹ̀ pẹ́ni ibú ni gbàtọ́ wọlé aṣàlàwò ó dùnnú sí yẹn nígbà tó sọlá ń fi dùnnú hẹ̀ sí wàǹbá sàtọ̀ ilé ọ̀yára sí ọlọ́mọ kárajà rọ́jò gbàtẹ́ni ẹ wá jáde ìsàgànà àkàrò ẹlòmíín ẹ bá gbà yọ̀ǹda yìí pé òun fẹ́ wọlé àwọn kò sọlọ́wọ́ sọ pé ni'ma ibnul ashira ìpè máa ń dà la ẹni dáadáa mà ní ibnul ashira yìí gbàtí yẹn wá wọlé òdùnnú sí bó ṣe dùnnú sí ẹni àkọ́kọ́ gbàtọ́ wa jáde tán ìyàwó àyíṣà wa ló ń sọ pé èrè òjíṣẹ́ ọlọ́run kólítàlì fúlẹ́ẹ̀nì mọ̀ kólì ọsọ ń sọ ọsọ fọ́ sọ nípa àfẹ́nìkan fífi ẹni ìbírí ó sì tún dunnú sí ó tún wá sọ fẹ́ sọ fẹ́nìkan yìí ẹni rẹ ìyẹn wá rí kó dunnú sí yẹn ọ̀hání rẹ̀ àyíṣà ìnàmì sàrìnàṣà ẹni tó fi ń burú jù nínú àwọn èèyàn mọ̀nì tó kíá lè bọ̀ ṣe. òun lẹni tó ti wí pé à ń fáyà rẹ̀ nítorí láburú rẹ̀ kò sí ìyẹ rárá nígbà eré ilé yẹn ẹni tí yẹn gbọ́dọ̀ kẹ́ bẹ́ẹ̀ ni o torí láburú ẹ̀. ìjà ẹ̀ka bọ̀ yàrá bàbá rẹ fẹ́ wà ládùúlé ànànà ẹ̀là tàjà mọ́lá tàjà mọ́lò nìyẹn arọ́nà lọ ẹ̀yìn kò ní ẹ̀lẹ́ o látàgbára òkúkú ká ọ̀sìn ní kankan tó lè ṣe àti ọ̀sán láwọn afẹ́ mú àlàyé wá ń pa rẹ̀ ó ní ọwọ́ àná ẹni fi ń burú jù nínú àwọn èèyàn lẹ́nu tó yẹ pé apáyà rẹ̀ lè fọ́ àṣẹ nítorí ìbàjẹ́ ẹni bí burú ni máa onídìí kakẹ bẹ onídìí kakẹ bẹ torí bá a sọ fún ọgbọ tètè bá lọsọ sálá ń ṣe ní páàkù pẹ̀lú rẹ o láwọn sọsọ àwọn ọgbẹ a máa kẹ bá àwọn èèyàn rẹ láyé tá máa bá gbé pẹpẹ ẹni ibú ni tùmọ̀ gbára ọ̀ka kí ló máa dà rẹ láwọn

kó má ṣe pé gbogbo bí burú la máa fi bìyàn. ẹ asa máa béèrè náà ni ó ti yẹ tó tó fi ṣe yó ẹwí bẹ́ẹ̀ fún lánàá dípò bí omi ìlò tún ṣe ó tún níjọ́ kẹta tún wí mi rẹ ẹ máa filẹ̀ lẹ́kọ̀ọ̀kan ọba kan ẹ lọ́gà kìí ṣe fún yí padà náà ó tún ti tó márùn tó ti ṣe o ṣùgbọ́n ń wú ọ pé bóyá fi ilé àbò ní filẹ̀ ni mo tọ́ ń ní mo dàrá ni wọ́n ní irun tó fẹ́lẹ́ ní báyìí. jawaazu limudara ìkẹni ibẹ̀ nínú gàbí yẹn lè máa bó bí lò níyẹn bá fẹ́ lò bí pẹ́ lò limudara tí òní ibi àti kínkínní àti pípọ̀ báyìí àti pọ̀ sáwádìí ẹ̀ ọ̀dẹ́ ọ̀ máa dàrú lójoojúmọ́ ni. ojoojúmọ́ ni wọ́n máa làjà àwọn míì ń bẹ èdè pé èyí ó fi rírí ṣeré aláì ọba tún ṣe sà ìyẹn ó tuntun kìíní yẹn sọ pé tó ajá kìí ṣe pé tí ń ṣe ń di ìwà ọkùnrin tẹ́ ẹ̀ máa ń ṣe yẹn o kẹ̀kẹ́ ń wò pé mo dákẹ́ láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ẹ̀ tí ṣe ń jẹ o ẹ̀ ọ̀kẹ́ ń gbà tí àbùkìíní wá èmi wọn ń tẹ̀ mú pátá yẹn fún pátá àwọn ọmọ kúrò ní orí àga ìgbà tí kinní kan wá aṣọ ìbora ìgbà tí kinní aṣọ ọ̀nulẹ̀ sọ èèyàn tẹ̀ wá wọn kó ṣe pé lónìí èèyàn òwì ọ̀la èèyàn òwì kò sí nǹkan tí yẹn máa ń ṣe dá lọ́dọ̀ ti yín wọn ní wọn tó ṣẹlẹ̀ mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ́sán sọ̀tàn láǹṣe mùnẹ́dì níbi àná sọ̀tàn láǹṣe. ìtọ́ dídú sínú ọwọ́ àti kíni o tún jáde là ìṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ń sọ fún wa pé ọ̀sẹ̀ tó a lè lo àlùmọ̀dára ìkẹ́ni bẹ́ẹ̀ ọ̀rọ̀ akẹ́yìn bẹ́ẹ̀ ọwọ́ tí èèyàn lágbára àti gé ìyẹn ó fi jawaazul mudarat wa takirim àti kéèyàn tó ń kú sàkánlé mọ̀káfátà sharri rọ́jò àpapàjọlọ tí yẹn bá jẹ́ níbi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ kọ́ ọ̀yá máa rẹ́rìn nísìnyí ìyẹn ọ̀sà rẹ́rìn. lọ́kàn náà wà fáwọn àwọn ní ọ̀gá kan mú àwọn náà olùkọ́ àwọn ni wọ́n hẹ́ wọn lé mọ̀ọ́kàn ẹ̀mọ àwọn ìmọ̀ táwọn ọ̀gá máa ń yan ọmọ sukú. wọ́n làwọn sọ pé jẹ́sàgùn lọ kẹ́ra táwọn bá ti wí àwọn ó sì ní. kẹ̀dí yẹn wọ́n bá ti sinmi sínú yẹn wọ́n lọ ọlọ́run ní ìtàn lẹ́sẹ̀ rẹ̀ wọ́n á ti padà rí jáde jẹ́sàgùn lọ kẹ́ra. wọ́n tún wí jáde padà pé jẹ́sàgùn lọ kẹ́ra. wọ́n làwọn sì ń jẹ́jẹ́. <laughs> lórí mo ò lè gbé jáde kó wípé ọlọ́run ní sẹ́rẹ̀ sẹ́rẹ̀ yóò kúkú yá. tó jàwáàzù fi ìyẹn ni pé jàwáàzù ni mo dára sísẹ̀kọ ìkẹ́ni bẹ́ẹ̀ wọ́n àti tíyẹn bá ń páyà aláburú èèyàn wọ́n ti kọ́ àkọ́ṣẹ́ ìyẹn dẹ̀ ń páyà ìbàjẹ́ rẹ̀ wọ́n làwọn yóò adìrẹ́ àlíká ilẹ̀ ìmọ̀dà ṣùgbọ́n kí yẹn wòye o ọgbọ́dọ̀ já sí wípé ìkẹ́ẹ̀bẹ̀ yẹn yóò máa fa ẹlẹ́mọ̀dá hẹ́nẹ̀ ni máa fi ọwọ́ ẹ̀rẹ̀ ẹ̀mẹ́sìn ọlọ́run ẹni tí ò kírun dáadáa lọ́wọ́ ni wọ́n ní ká máa àbí nǹkan tó ní í ṣe pẹ̀lú wọ ọlọ́run ọba kan ní í ṣe bálabàla àwọn ni mo ní kí n má bí kọ́ má ní gbogbo ìgbà àwọn yẹn ò tí ì kílẹ̀ rárá rárá sọ̀kánù sọ̀sọ́lá kò ṣe bẹ́ẹ̀ fún àlùmọ́sí ìsọ̀lá àtàwọn oníjọ yẹn ó kírun jagunjagun wọ́n dẹ̀ lọ sálámọ̀ sánà ni àwọn afáàmù fi kí o mẹ́ẹ̀ẹ́ pé ajá sí pé téèyàn bá wọ mọ́sálásí téèyàn lákọ̀ọ́kọ́ kí àbí mọ́sálásí ẹ dáhùn mọ́sálásí la kọ́kọ́ tù ọ̀fẹ́ kọ́ àná máa lo ádàbù yẹn ní àwọn àtàbà àwọn mọ́sálásí oríkọ̀sẹ̀ ń dọ́là kan lé tọ́wọ́ àná mọ́sálásí tà nẹ́bí sọlọ́lọ́ àṣọlọ́ pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ ń jọyìn ìgbàdẹ́ni ẹ wọ mọ́sálásí kìí sàwọn lọ́kọ́kọ́ kì ọkọ̀ kí mọ́sálásí ẹ̀kọ́ wà nù hàdí sọ́wọ́ nù sọ̀hìn ìwé tọ́wọ́ mọ́sálásí tó dẹ̀ wà ní mọ́tótó ولا تجلس حتى تصلي ركعتين ní ìjókòó tí tó fi ṣe kíni o tó fi kírun rákà méjì ọba àjẹjọ jimá o èyí táwọn mọlìkíyà máa ń sọ pé kò nídìí kò nídìí súnà gangan alára ni kí lè mọ́mù tẹ̀ tó máa ṣe ó túbà lọ́wọ́ nínú àǹfààní tó túbà fún ìmọ̀mù tó lè sọ̀rọ̀ mi ló ti ń ṣe ó túbà lọ́wọ́ kan náà nìyẹn ló ti ń ṣe ó túbà lọ́wọ́ ọ̀rẹ́ ni tọwọ́ nu mọ́sálásí ó lè sọ fún un pé agbájá ọ̀sọ́ ti kírun ọmọ alọ́hùn ò tí ì kí á ní ọyá kírun láta mi ọ̀rẹ́ mi sì ó túbà lọ́wọ́. tọ́ àlùmọ́sí ìsọ̀lá àtàkù ẹni tó kírun bàlàbàlà ń jẹ́ yẹn ọwọ́ nu mọ́sálásí ọba kírun rẹ̀ bàlàbàlà. tọ́ àwọn àbájọ yóò wáyé pé sọ̀lá tó tẹ̀síyàn tó mọ̀ sí okirun kírun jákujáku Mgbe ó kírun yìí jákujáku tán wọ́n bá lọ sálámà sáni sallallahu tí sọ fún náà ni pé lọ yìí kí n tọrọ kí kankan o ẹnìyẹn bá tún gbẹ̀rùn ni ó tún kí n jákujáku bó ṣe Ọ ọ̀sà parí ẹ̀ wọ́n tó wá sálámà. ẹ̀wọ̀n fẹ́yìn náà lẹ́sọ̀ pé ìbá sọ pé kọ́ má jẹ gbogbo gbà láàmú ayọ̀ láìpẹ́ sí à ń sọ sálámgbó òdìbí tọ́lọ́run pé ń yọ gbogbo gbà. sọ fún pé ìyá wa lọ kírun yìí o tọ́lọ́ ò kín kẹ̀kẹ́. ó kín lẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ ọ̀yá akọ mi nírun kí à ń sọ sálásẹ̀ wàá kọ nírun a tọ́ba jẹ́ irun tọ́ lọ́ fẹ́ kọ́ kí o ọba ti gbẹ̀rùn jó tán ó sì aláwọ̀ àṣùwà kábàárà wọ̀ ó kì í fájà sórí àtọ́rọ̀ ọlọ́run ó rùkú dáadáa ó farabalẹ̀ ó borí ní rùkú dáadáa ó dùn ó forí kalẹ̀ dáadáa ó borí ní àwọn forí kan lẹ́ẹ̀kejì ó sì bẹ́ẹ̀ gbogbo ọ̀run rẹ̀ tó nípa bẹ́ẹ̀ a sọ fún wa yìí pé hadith yìí ń sọ fún wa yìí pé ó ṣẹ̀tàn jawazul mudara kí yẹn máa kẹ́ yẹn ń wọ́n máa jáde yìí pé àti kínkínní àti púpọ̀ èèyàn ọ̀sán máa béèrè náà ọ̀rí kò ṣe dá ọ̀rí kò ṣe dá kí máa ṣùgbọ́n àwọn eléyìí o mọ̀káfátà sáré rájẹ̀lì lẹ́yìn tó fi ń páyà aláburú ènìyàn àti pé yẹn ń páyà ìbàjẹ́ rẹ̀ wọ́n làwọn yọ àti ìdálíkà ẹ̀lá ẹlmìdáhẹ́nà tíyẹn ọba ní fani lọ síbi kí ni ẹlmìdáhẹ́nà òun náà ni ni máa fi ọwọ́ ẹ̀rẹ̀ ẹ̀ mú ẹ̀sìn ọlọ́run wàdúrà ó tó dìhínú ọ̀yọ́ dìhínú ni ìhun tí wọn máa wo àwọn ẹni tẹsí ọ̀tọ̀ la òun ni pé kẹ mẹsìn dẹgbẹrẹ àwọn ẹhán bẹ́ẹ̀ ṣe ti kùn yìí dà bó ṣe wà yẹn le tẹ́lẹ̀ ààrẹ ti kẹsì èyí tó yẹ kéèyàn rẹ ńlẹ̀ òun lèyàn máa ṣe kíni o lèyàn máa rẹ ńlẹ̀ òun tí ọba ṣe rẹ ńlẹ̀ èyàn ó gbé e sókè náà ni. nínú àgbáyé dábàá nù hadith yẹn òun ni pé fi ìjà wa zòrí ìbàtì rọjúlé alẹ́ rí fẹsùkùhù. وفحشه معروف لدى الناس hadisi yìí tún yóò yé wa ẹlòmíràn máa wò yìí pé ṣé wọn dáná sọsọlá ń bí wọn ṣe ṣé kìí ṣe rí bá. ṣé kìí ṣe ọ̀rọ̀ ẹ̀yìn. a máa rí i pé irú ọ̀rọ̀ ẹ̀yìn eléyìí ó ṣẹ̀tọ́ nínú àwọn mẹ́fà tá a yọ́lẹ̀ fún wa wọ́n lè mú sí ìrìn fèsì kan àwọn àgbàdo yìí pé àwùjáàmù lẹ́yìn sàbí rí ìbàdí ń fèsì ìtàtí. a sọ wípé kéèyàn búyàn àbí kó fẹnu búyàn kìí sọ̀rọ̀ ẹ̀yìn níbi àwọn mélòó níbi àwọn mẹ́fà alákọ̀ọ́kọ́ àti gbàgbé. ها ها mutazọlìmì ẹni tí ó ń ké gbàjarè àbòsí ẹni tó ni ẹ dáhùn ẹni tó ń ké gbàjarè àbòsí àtẹni tí ó ń júwe yẹn abẹ́ni tí ń ṣe kìlọ̀kìlọ̀ fún yẹn àwọn àgbẹ̀ wà lẹ́mú ti heri ń fi síkò àwọn ọmọ sẹ́fù tí ń wọ̀ ọmọ ẹni tó fi físíkù hàn ìwà gbòógì irú ẹ̀ wà lẹ́nu yẹn wá ń sọ nípa rẹ̀ irú wọn sọ sálá ń sọ pé bí sẹ́bùnù làṣírọ̀ kì í ṣe bíbà ìgbà ẹni tó fi físíkù hàn ó fi àìnígbàgbọ́dọ́ kan ó fi hàn gbogbo yẹn lọ́dẹ̀ mọ́ wípé yẹn balabala ni ìyẹn lè wí. bóyá wíwí tí òṣìṣẹ́ ọlọ́run ọba ń sọ fún ìyàwó àyìnṣà kó fi lè mọ́ láti lè sọ́ra fún torí pé láburú rẹ̀ ń kọ́ ó hẹ̀ sí gbogbo àwọn yẹn. sọ níbẹ̀ yẹn ajá sí pé ìdáhùn sọ̀tà láǹṣe ìyẹn sọ tún náà sọ̀tì ẹni tó ní físíkì tó dẹ̀ fi hàn láṣà ìyẹn lè sọ̀rọ̀ ẹ̀ fáyé ẹ̀kọ́ àwọn tó bá jẹ́ wọn tẹ̀lé ọ̀hún àwọn aládàádálẹ̀ èèyàn níbò wọn láti rí ìlágbẹ́já báyìí aládàádálẹ̀ lọ́dà táwọn yóò fi sọ̀rọ̀. sáàni ẹ ti clear rẹ ìlú ẹ̀rẹ́ ìlànà sọ̀tà láńgbòsè àgbẹ̀ bí sá ibnul ashira. kọ́dà bí yẹn bá níwà falafalà yẹ ọ̀kẹ́ lára ìyẹn máa wí. èèyàn kẹ̀sùn gbọ́kọ́ pé ìgbà tá à ń sọ ìwà burúkú yẹn àní sọ dáadáa. ọ̀rẹ́ mo tẹ́lẹ̀ mi máa ń darẹ̀ sí ni ẹ̀ máa ní ṣé àìdá nìkan lọ́wọ́ ti kọ̀ á ní dáadáa kan láàyè yìí àní ìdí dáadáa rẹ̀. ìkọ́sí ayé táwa yìí afẹ́ sọ̀yàn lára ń pa rẹ̀ kò ní ìdí kárẹ́ ti dáadáa rẹ̀. ẹ̀rí kó gbogbo àlá máa ń sọ léè fún wa ẹ wọ hindu bintu ọtí bá ìmọ̀ رضي الله تعالى عنها قال هذا جوس مجلسي الله صلى الله عليه وسلم وإن أبا سفيان رجل شحيح في أبو سفيان أهوني وتم على جوه كورو أهوني في أبو سفيان ليس من الصحابة من الصحابة بلى من الصحابة وسير لك كلا لا رأي هذا ńbẹ̀ ṣùgbọ́n láàyè ibi yẹn nìkan ni òun la máa sọ nítorí pé ìyá wa Hindu bintu Utba wọ́n ń lọ fi ẹjọ́ sùn àánú sọ̀sẹ́lá ni wọ́n dẹ̀ sọ wọn sọ́nà lórí àlámọ̀rí wọ́n lè wà nípa wọ̀mù sẹ́fìn ẹ̀ńtọ́ ń lọ wá dọjọ́ ẹ̀sìn pé bóun ní ká ti ṣe o àbúrò fìyà ni ọkọ mi ahun ni ojú kòkòrò tó kù kò ní fún yẹn ní dúkìá tó máa tó yẹn àtọmọ àbí tí yẹn bá mú lẹ́yìn ẹ̀. ṣé kò máa lọ jí owó ẹ̀ mú àyẹ̀wò sálá níbẹ̀ ni máa mú un tó máa tó wà àtọmọ ẹ̀ lọ́nà tó dà. níbẹ̀ yẹn kò nídìí kan máa sẹ̀sọ pé mo sì tún da báyọ̀ tún da báyọ̀ hàn ẹyọ kan ni fẹ́ fi yanjú ọ̀rọ̀ tọ́rọ̀ òsì lójútùú kọ́lá àmọ́lẹ̀ tọ́rọ̀ yẹn gílẹ̀ abẹ́yẹn tó níbẹ̀ yẹn ká tún gbọ́ kọ́ńdà àlùmọ́ wá sánà ká tún gbọ́ yé ìgbà tá à ń sọ àìdá ni àní sọ dáadáa gbà yẹn because àìdá yẹn la fẹ́ mọ afẹ́ sọ yẹn lára ń parẹ̀ àbá fẹ́ béèrè ìdájọ́ ẹ̀sìn nípa ìwà àìdá yẹn sọ nípa bẹ́ẹ̀ ẹni tó bá jó níbàjẹ́ bí ẹni tó jẹ́ dánẹ̀dánẹ̀ àbí gbájú ẹ̀ àbí ọ̀pàrọ̀ àbóńjàmbá àbẹ́ni tó máa ń ṣe pálapàla sọ̀rọ̀ bá aláìsí ìyẹn lè wí ọ̀rọ̀ rẹ̀ ike lágbájá báyìí oníbàjẹ́ báyìí ìyẹn lè wí. ìrò eléyàn ọ̀sẹ̀ tọ́ dáadáa lókùn bá wẹ́ pé bàjẹ́ ẹ̀sìn rẹ̀ sí kíni o wọ́n yẹn sáwọn èèyàn ìdí pé yẹn lèyàn tẹ̀ fẹ́ polongo ẹ̀ síta. sòyí kẹta ọ̀hún ni al-farqu bayna al-mudarati wal-mudahana ìyàtọ̀ ń bẹ láàrin al-mudarati ìkẹyìn ẹ bẹ́ẹ̀ kí ni wọ́n ń pè ní mọ̀dàrọ́ òun ni báńsìlò dúníyà lè sọ̀rọ̀ ìdúníyà àwẹ̀tì kíyẹn ní ayé fún dáadáa ayé àbí fún dáadáa ẹ̀sìn àbí méjèèjì ìyẹn ṣẹ̀tọ̀ ìyẹn ni pé kọ̀ọ̀kan fojú wo pé tó ọ̀rọ̀ ayé ni àbí fún dáadáa ẹ̀sìn fásúnṣe ẹ̀sìn ìyẹn ṣẹ̀tọ̀ ṣùgbọ́n mọ̀dàrọ́ òun ni kéèyàn pa ẹ̀sìn kéèyàn rẹ́sìn láre nítorí káyé lè dà ọ̀nà ń pè mùdáhánà nítorí ayé kéèyàn wá pẹ̀sìn ìyẹn ọ̀tọ̀ nà ṣùgbọ́n eléyìí ayé náà lọ́ta ń pọ́ ǹtọ̀ kó fi lè ráyé sílẹ̀ bí mẹ́. àyẹ̀bẹ̀ kọ́ ọ̀tá ayé ń kó fi lè rẹ́sìn eléyàn ni wọn ń pè ní mojara alùsè eléyìí àtàrà ẹsìn sè kọ́ máa lọ ọ̀rọ̀ bá ti rí yàtọ̀ rẹ̀ ṣùgbọ́n àìlèmọ̀dá ẹ̀hánà òun ni kéèyàn kàn ti pẹ́ títì báyìí àbí kéèyàn fi ẹ̀sìn jáfara nítorí káyé lè dà ìyẹn là fẹ́ kọ́ ṣẹlẹ̀ sí wa sọ nípa bẹ́ẹ̀ ká gbọ́ hadith yẹn yé ọ̀rọ̀ kẹrin òun ni wípé a tún máa rí hadith yẹn wípé bí ìhìnmí àyà mi nù gbogbo àmì wípé ànábì ọlọ́run lànábì tún bẹ́ẹ̀ o ọ̀rẹ́ ń dáná ìbá sọ bí burú ń pa rẹ̀ àbẹ̀sì kí kára àbú ọmọ kò lè lórí o ẹni ọba sì sọ rere ń pa rẹ̀ ẹni rẹ̀ ló ń tọ̀ wọn máa jẹ́ títí ayérayé o wọ́n nínú àmì ìjà nẹ́bí tún hàn lára ní sọ̀sẹ́lá pẹ̀lú wípé sáni sọ̀sẹ́lá ń dèrò yẹn nìyẹn náà ló ṣe rí tọrọ padà fóòmọ̀ ọ padà pẹ̀sìn sí. ọlọ́run wá fẹ́ káṣírí yẹn ó tú táwọn abákẹ́ sì dé kìrọ́jà lọ tàlá ni nígbà tá nẹ́bí jáde láyé tí abákẹ́ lọ́wọ́ lórí ìjọba ń gbà yẹn. ó sì sojú abákẹ́ sì dé nígbà tá nẹ́bí sọ̀sẹ́lá fi sọ̀rọ̀ yẹn. ọwọ́ akómọ̀ ọ̀rọ̀ àrìnwẹ̀yìn inú ẹ̀sìn pé wọn tá à ń ṣe inú ẹ̀sìn àṣemọ́ ọwọ́ àwọn mùsùlùmí wa bà wọ́n wá kó lẹ́rú wọ́n wá gbé wọ́n wájú ọba kìsì dìk ọba kìsì sọ pé òdodo lọ̀rọ̀ ń ṣe ọlọ́run nígbà tí wí ń àná àwọn pé kí ló ṣe òjíṣẹ́ ọlọ́run sọ ń jọ́ kínní àná pé bí sá ibùdó la ṣe yẹ̀rọ tí ọ ẹni bí birú àwọn ní ibùnà àṣìrọ ọ̀rọ̀ ẹ sì padà rí bẹ́ẹ̀ tí láburú kan tó kéèyàn ẹsẹ kéèyàn ẹsẹ àkókò nẹkí sọ́lọ́run láì máa ń sọ pé àlẹkọọlì mí nẹdí ní lọkọọlì ẹni tí ò bá lẹ́sìn táwọn yẹn bá sọ pé onípò ló ń dọ̀rọ̀ ẹjá sọ pé ní àbùkù ni ẹ wá wò bọ́rọ̀ rẹ ti padà rí báàbù mi ti anúfẹ́ wọ̀ báyìí ẹnu ọ̀nà ilé mi. wọ́n ni ojú ọ̀nà ọgọ́rùn-ún kan àti àádọ́ta one fifty five báàbò yóò tẹ́ ìwòjú ìlmọ̀dáhì àwọn tí wọ́n ń yin ni tí wọ́n máa ń yìnyàn àwọn onímọ̀dáhì àwọn wọn lójú tí ọyẹ ká ṣe nípa wọn ní o àwọn wọn káwọn yé pẹ̀sì wọn ní kíni ọ wọn lójú. wọn ni hadathana ali ibn abdullah náà. hadathana muhammad qol hadathana ali ibn abdullah qol hadathana abdulrahman ibn mahadi qol hadathana sufyan ibn sa'id الحبيب بن ابي ثابت المجاهد عن عبد المعمر قال قام رجل يثني على امير من الامراء فجعل المقداد يعصي في وجهه ترابا وقال أمرنا رسول أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نأتي في وجوه المداحين مداحين التراب مداحين التراب طب أنا حدثنا علي بن عبد الله وبعثروني حدثنا عبد الرحمن بن مهدي عبد الرحمن بن مهدي ينا بعثروني سفيان بن سعيد إذا قرأ يوالد حبيب بن أبي ثابت látọ̀dọ̀ mujahid àni abi mahmud wọn lọ fún arákùnrin kan ló máa dúró wọn bẹ̀rẹ̀ sí ní fìyìn fún aláṣẹ kan nínú àwọn aláṣẹ ẹ̀rì pé yẹn ní máa ń yọ̀ lẹ́nu wájú bí káyín gómìnà káyín ààrẹ. fọjá alẹ́ ni mìkìdádù yá fìfì wájẹ èyí tùrọ́bà wọn làfàrà mìkìdádù wá bẹ̀rẹ̀ sí ní wọ́n yí pẹ̀sí lójú. yí bá ti yin aláṣẹ yẹn báyìí òun kẹ́ ń fọ́n pẹ̀sí lójú báyìí. Ah. ọ̀wá tẹ̀ sí ìjẹun ó bí òun léèrè ìpèsè ẹ wá ọ èyàn ń aláṣẹ èyí ń dàpẹ̀ sí lójú ẹ nítòwó lẹ́yìn òun lẹ̀ sí ìjẹun wọn sọ̀rọ̀ ó ní bẹ́ẹ̀ ni àmọ́ràn ní òjíṣẹ́ ọlọ́run lọ́nà àgẹ̀dẹ̀ pa wá láṣẹ bá ti rí àwọn ẹni tí wọ́n yíyàn ẹ máa wọ́ pẹ̀ sí wọn lójú ẹ máa wọ́n yé pẹ̀. kẹsẹ̀ kó bù tí ọ pọ̀ ìpè díẹ̀ díẹ̀ lórí hasa ló pè wíwọ́n lórí èyí tẹ́ máa fi ń tu lóòkú àgbẹ̀ tó kù bá kú ẹ̀ fi ìpè fúlù rẹ̀ báyìí náà báyìí tún gbọ́dọ̀ mọ́ máa ń fọ̀ ká máa gbé lọlẹ̀ sí lòkè kí wàá lè ráàsì dẹ ní hadith pè ebi ọ̀gẹ́gẹ́ orí máa báyìí wàá bu ìpè máa bá bu yọ máa jẹun wúyẹ́wúyẹ́ ẹ dákun kí ni wí.

dáa sí lójú ìpẹ́ fúlẹ́fúlẹ́ atẹ́gùn rẹ̀ ọ̀fẹ́ sí lójú pé ah ẹ̀ ń gbọ́ ìpẹ́ sí wa lójú ah ó fẹ́ sí alátẹ̀tẹ̀ yìí yẹn náà ni. sọ nípa bẹ́ẹ̀ sọ láwọn àlèmọ̀ dákú nìyẹn ayé làwọn ń jẹ́ ń tiwọn bèmọ́dé hìnnà pẹ̀lú tí wọ́n máa yín yẹn tí wọ́n bá yín yẹn wọ́n bá wí ẹ̀tọ́ títí wọ́n padà wí ilé ọ̀tọ̀ náà lọ́ba yá ọ. àmọ̀ wá kàn mí àpérò bẹ́ẹ̀ náà lọ́sẹ̀lẹ̀ sí ànàbí kan tó zìbìyà ni sọ ibò lè mọ àlàkọ àlùmọ àlàkọ. tó ṣẹlẹ̀ sí ni ẹ́ ìborí ọba dẹni nùrán ìborí ìyàwó jábọ́lẹ̀ ìyàwó ọba ayaba àbí ayaba borí ayaba jábọ́lẹ̀ olórí ni wọ́n máa ń pè wọ́n ọlọ́pẹ́ àwọn ẹni tí wọ́n lápọ̀nlé ni wọ́n ń pè láyaba tó olórí wọ́n bá ní kínẹ́bígọ́ akọrin ọba kó bóun yin bí borí ṣe bọ́lẹ̀ borí olórí àti bó olórí ṣe ṣe kíni o bó ṣe mú borí ah ìyẹn náà bá bẹ gègé lọ́wọ́ ẹ̀ lọ́ba bẹ̀rẹ̀ yìí ta wíyì. Ọ ọgbọ́n ọgbọ bòrí ti jábọ́ ń lòótọ́ bóòlù yóò ti sọ̀rọ̀ bòrí tí ò ní sọ̀rọ̀ orí tó ní ẹja mẹ́nu bórì ròyìn orí gbogbo ẹ̀ dáadáa ti ń bẹ lórí pẹ̀lú ojú pẹ̀mọ́mú pẹ̀lẹ́nu pẹ̀lẹ́ẹ̀kẹ́ pẹ̀lórun bó ṣe wá nẹwọ́ ni ọlọ́ba ní kọ́sàlàyé bí tọ́fẹ́ fi lọ mú ìbòrí tó jábọ́ lẹ̀ ni. yẹn náà bá rò tá a bá sọ̀rọ̀ ọ yẹ ká lè sọ àwọn làálì tọ́tọ́ sí gbogbo ọwọ́ yìí. àti gbogbo àwọn ẹ̀gbà oríṣiríṣi ọ̀sọ́ jìpínì tó kó sọ́wọ́ ó yí gbogbo ẹ̀ náà. bí ó ṣe káwọ́ tí ó ń hẹ̀dẹ̀ gbogbo àwọn àbí àárín ara ẹ̀gbẹ́ ara mọ́bí ìhà ọyẹ kí yẹn lè ròyìn eléyẹn náà torí bí yẹn bá ń bòrí yọ kàn gbogbo àwọn ọbẹ yẹn náà mú bòrí lẹ ó ròyìn gbogbo àwọn ròyìn yìí àfa àwọn ẹni táwọn tẹsí fẹ́ wọ náà tẹ́lẹ̀ pé ọkùnrin yìí ti ń gbó lọ́wọ́ ọba jù wọn bá lọ bọ bá pé ó rí pé ọkùnrin yìí bàbá ẹ kíyèsí o ẹ bí dáadáa bàbá bí o. ẹni tí ń ròyìn kìíní yìí ṣé kèé ṣe kó ti dọ́hùn lọ́hùn tòótọ́ gbogbo ohun tí ń sọ yìí pọ̀. bàbá ọba náà lánìí ah èmi náà ń wo ọ̀nà ẹgbẹ́ kìíní yìí ń pọ̀ borí jábọ́lẹ̀ ròyìn amúnijẹ lé lọ báyìí bá ní wọn bóun gbé kó wọn pa ní òtúlẹ̀ níyà ń lọ mí fúkẹ́fúkẹ́ ń bì gan ọlọ́dẹ pàṣẹ padà tú wípé wọ́n parọ́ wọn ni o lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ orin tó tún ti kọ kò sí ohun táyà lẹ́yìn náà ṣe pé wọ́n forí jẹun lọ àwọn ọmọ dáhùnà yẹn ayé làwọn ń jẹ káàkiri mọ́tì iná pẹ̀lú máa yìnyẹn wọ́n yìnyẹn pẹ̀lú òdodo bí sí lọ ní àtìbàjẹ́ irú ẹ̀ ní jẹ́ yẹn ńgbà wa ohun tí ó wí sí òun ṣe bí gbogbo ohun tó ń sọ yẹn ni ó dùn ọba nú àti wàhálà náà ni ó padà dì kẹ́yìn àpé bí ọ̀rọ̀ zuhẹ́rù àti harimu ni harimu ta zuhẹ́rù lọ́rẹ́ títí fá ọ̀rẹ́ yìí fi pọ̀ zuhẹ́rù gbogbo ìgbà yóò sá máa kọrin kì í burúkú burúkú yìí náà tọ́ba tún ti kọrin kì yóò tún ya dúkìá yìí fún bíi ẹ̀wọ̀n bí àwọn ẹni tó ti ní àwọn. Eh, aláàjì wẹsẹ tí wọn máa ń kí wọn ẹ mọ òsì nǹkan tí wọn níbẹ̀ lè gbé lẹ tọ́ba ti rọra dánu lé tọ́ba rọra ju bí ìṣẹ́jú kan lọ ọlọ́mọ yóò tí wọ́n lọ gbé lẹ. bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ẹ̀rímù ṣe rí ọwọ́ ayé títí fọ́ ọ̀gá ah, kí ni ìdí bẹ́ẹ̀ fi ọ̀rẹ́ ti bẹ́ẹ̀ ṣe wá bàtà tàbá jókòó báyìí. yáàni mo kí gbogbo ẹ̀yin tẹ́ wá ń kálẹ̀ o àfi àrímù nìkan ni nkì àrímù bá ní àà kíní yìí tún ń pọ́n mi lé báyìí bó wọn àti àwọn òfin mọ wá ń kálẹ̀ nígbà tún yà á bù. ẹ̀rí bọ́rọ̀ àwọn onímọ̀dá yìí ṣe rí nìyẹn wọ́n kẹ́yìn yẹn káwọn lè fi ráyé jẹ wọ́n yìnyẹn lọ́nà tọ́tọ́ àti ohun tí ọ̀tọ́ gbogbo ẹ̀ ń wó pè mọ́ yẹn ẹ̀rí tó nípa bẹ́ẹ̀ súnà ẹni tí bá yíyàn gẹ́gẹ́ bí mi ṣẹ̀dá mi ṣẹ̀ṣẹ̀ òun ni ká máa fi kíni o ká máa fẹ́ yé pẹ̀ wíwọ́n bẹ́ẹ̀ mo ti lọ tíyan wọn èyí pé yẹn ó kú púpọ̀ yẹn ó wọn yóò kú sẹ́ni yẹn lójú tó agbọ́yé hadith yẹn òun ni pé fi zajrul madih ọ wà ń bẹ̀ pé ẹni tó bá sọ fóun fẹ́ máa yìn yẹn ó yẹ ká sìn lọ́wọ́ kílẹ̀ yìí onímọ̀ dáyé làwọn afẹ́ yà àwọn ibi irú àwọn tó máa ń kin ọba àfọ̀yọ ẹ má bínú o wọ́n máa lọ pé aláṣẹ ìkejì òrìṣà ikú bàbá yèyé òun gangan ni ikú ikú ò lè pa òun gangan làrùn ọmọ òfò ọmọ àdánù ọlọ́run ṣe sùúrù òṣèjọ́ jímọ̀. wọn ní pépè ní bá ti pọ̀ tó bẹ́ẹ̀ ni ó ṣe fún wọn lówó sí. ẹ̀ńdá wa sọ pé sẹ́tò òun fẹ́ máa ṣe nìyẹn pé òun fẹ́ máa yìn yẹn ni wọ́n wà ń bẹ̀ pé kákígbe mọ pé ọ̀dà àti pé sáré kọ̀ fún wọ́n lé ní bá yìn yẹn ẹni yẹn máa di mọ̀gbòrò adẹni tá a kẹ́sìn bá òun ló ṣe ṣe ìdẹ́npẹ́ lọ́mọ okú náà tóun náà fi máa sọ pé òun ò wọn kúkú dá mi gbogbo àyíká kúkú tán dé àsìkò bẹ̀yìn rẹ̀ ó fi padà tó gbogbo àyíká kú tán ọlọ́run ọ̀sẹ̀ wa lórí ẹ̀sìn ọlọ́run ọlọ́run ò ní kú pé mọ́kóhun kúkú ń rìn lọ́kóhun ọlọ́run sáyé ń bò mí mọ́kóhun ó kú báyìí a máa wò bóyá kò ní kú àyànkọ́ kan ti kú ní ìsìn wọn ń parọ́ fúnra wọn wọn ní à ah, ìsọkúsọ ni àwọn tètè ni wọ́n sì tún gbéra báyìí ẹbọ máa di gbogbo lẹ́nu àwọn èèyàn wọ́n dẹ̀ tún lọ gbogbo wọ́n sì tún lọ sọ pé òkú kọ́dà yóò wo dèjọ sunday tí ń bọ̀ yìí òkú rárá ó kó kó bí ọta báyìí ni òde o nígbà tí wọ́n máa rí pé wọ́n yóò sọ pé ó sàkú nílẹ̀ yorùbá tí ọba fi kú báyìí wọ́n ó lu aago kan wọ́n ó sọ̀rọ̀ kan àwọn kìnnìkan jáde ẹnìkan ní àṣẹ kéde kó kú kẹ̀yìnkẹ̀yìn wọ́n ní wọ́n ti ń kẹ́rù kúrò láàfin àrùn kò kú o lóòtú ya ẹ̀rí fáwọn ròyìn yẹn wọ́n ti ta bá gan ọ́n bóyá wọ́n bá gbọ́ wípé láìpẹ́ láìjìn wọ́n padà kéde ku wọ́n ni ẹ wá o. wọ́n ní wọ́n sọ fún ṣàkúnlẹ̀ yorùbá ẹ̀kú wọ́n ní àwọn àfáà wa tó wá ṣàlàyé ọ̀rọ̀ yẹ̀pẹ̀ yìí o wípé kúnìyà bìtúrà bí amínú ṣẹlẹ̀ wàlíkàyìbá. wọ́n ní wọ́n tún da yẹ̀pẹ̀ yẹn pè pé aláwàárí lẹ́nìyẹn ẹni tí ń yíyàn pé túmọ̀ rẹ̀ sì lè má túmọ̀ yèèpẹ̀ gángan o ipe wọn tún máa ń túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ pé aláwàárẹ̀ ni ẹni àdánù ni gẹ́gẹ́ bó ti wá náà ọ̀rọ̀ mi tó ti ọlọ́run ọba sọ yìí pé ìdájá ẹ̀ka ayatollah samuel alikali tẹ́nìkan bá wá bá ọ tó lóun fẹ́ gbowó ajá fámúlà káfáhù tura rà fi yèèpẹ̀ ọwọ́ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ẹ wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé aláwárí ni àwárí òun ní ìtumọ̀ yẹ̀pẹ̀ yẹn ṣé yẹ̀pẹ̀ tá à ń dà sí yẹn ni pé ẹni ilẹ̀ ẹlẹ̀ ni ẹni àdánù ni kálá wọn yẹ̀pẹ̀ sí lójúmọ́ ẹni àdánù nìyẹn ẹlẹ̀ Ni nìyẹn ẹni yẹpẹrẹ nìyẹn pẹ̀lú ohun tó ń ṣe. ìkẹta nínú àgbọ́yé hadithi òun ni pé láàyè ìdíkó lò fi hí. من يمده شخصا على فعله الحسن ترغيبا له في أمثاله ká má yíyàn ká àrò àyíyàn tá à ń wí kò kó sábẹ́ ẹni tó ṣe dáadáa táwa tún fẹ́ kó tún ṣerú ẹ̀ síwájú síwájú ẹ̀rí pé wàá ti sọ yẹn náà ṣáájú kò kó sábẹ́ rẹ̀ o àti wípé ẹni tó ṣe bá ń nítorí káwọn mi lè dìde fúyà ṣéṣe ohun tí lágbájá ṣe ni èmi náà ó ṣe rú ẹ ẹ̀gbọ́n wọn fi ròyìn ẹni èmi náà ó ṣe bẹ́ẹ̀. wọ́n fi pé ká sì tún àwọn eléyìí gan ni fíkì olè hadith ìyẹn máa ti hadith mú gíra wọ́n kàn ní yẹ́yìn omú ẹ̀mọ̀pá ń ṣàlàyé arábí ń sọ lọ́wájú à ń sọ lọ sẹ́yìn ẹnití fi ń jẹun là ń sọ̀rọ̀ rẹ̀ tó ṣe pé fi ń jẹun yóò wí bàjẹ́ yóò wí dáadáa àwọn èèyàn ní kò dà pẹ̀ sí lójú bẹ̀dẹ̀ tó ṣe yí pé ó ṣe rere ẹ wá yìn láti fi ṣe lójú kòkòrò kó tún fi ṣe irú ẹ̀ àìbẹ̀rẹ̀ tí ẹ̀kọ́ láti tún fi ṣe lómi lójú kòkòrò tó wọ̀ èsì ìṣerú ẹ̀ kó náà ṣe irú ẹ̀ láì fi òsì ń di eléyàn ẹ̀ eléyìí gangan làgbọ́ yẹ hadith gangan àkọ́wọ́ àná hadith pẹ́ bí òdúpẹ́ fún yẹn kò ní sẹ́gínì kò ní dúpẹ́ fọlọ́ àti mú àlàyé lórí sí wa nípa pé ó débi kí ọkọ ṣe rere fún yàwó kí yàwó dẹ̀ mọ rírì ẹ̀ àbí yàwó wa ní ìsìnkọ́ wa máa ń yìnyẹn níbi ẹ̀ ṣe báyìí ṣe báyìí kí n awúyé ìfẹ́ kó bu sí yàwó ẹ̀ lójú wọ́n ní kí ló dé òun fẹ́ lo súnà ẹ̀ bẹ́ẹ̀ o torí ìyàwó tá a ṣe dáadáa sí ti ń yín yẹn kí ló fẹ́ẹ́ ṣe ọdún fẹ́ẹ́ gbà mí ni ọ̀tọ̀ nìyẹn o àwọn eléyìí tá à ń sọ̀rọ̀ wọn òun ni àwọn alásọgbọ̀n ni àwa náà mọ̀ wọn náà wọ́n fi má bẹ̀rẹ̀ àwọn olórin àwọn ọlọ́gbàmùjù wọ́n bá ti yàyà ẹni tó ya bùtùlù ń fi owó lẹ̀ wọ́n lórí tí ń fi ń àgbọn nígbà tí alájí wẹsẹ̀ wálẹ̀ yìí gbà kan ẹ ó wulẹ̀ tẹ kúkú ó sùn báyìí ni wọ́n ń da olè lórí ó wò fóun òtún lè tó gbowó lọ́wọ́ ẹni yẹn ó tún béèrè pé tó owó yìí owó tí irú wọn pè ṣé ká mẹ ìyá ó ní nínú ẹ ẹ ṣé ká dà pọ̀ máa owó yòókù tá ń gba ó lélẹ́yìí ẹ̀yin lẹ́ni ẹ máa kó lọ òní lọ. <laughs> ẹnì pé kò sí nǹkan tí ò ní sọ fún tẹ ọbẹ̀ lè sọ pé òun àtọlọ́run báyìí wọ́n jọ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ni. ọkàn rí i pé ọkàn máa yàwọ́ báyìí owó ọmọ àfún bẹ́ẹ̀lì ọmọ àbọ̀sí lọ́wọ́ nínú news yóò máa báyìí bẹ́ẹ̀lì ọmọ àbọ̀sí lọ́wọ́ sí máa gbà dídùn tí wọ́n ní wọ́n máa ń towó tí wọ́n ó towó tí wọ́n wò ó bó ṣe ga tó òun náà wọ́n máa ń náwó wèrè bẹ́ẹ̀ fún wọ́n máa tó lọ mọ́tò tí ó fi ga débi tó bá yẹn irú àwọn ọ̀dáwó náà àwọn ẹ̀rẹ́ kéèyàn wá ọkọ̀ ìdí lójú mi. lábẹ́ rẹ̀ wọ́n ní hadathana ní musa bin ismail náà. حدثنا محمد قال قال حدثنا حماد عن علي بن حكم عن عطاء بن عبد الرباح عن رجل كان يمدح رجلا عند ابن عمر فجعل ابن عمر يحفو ترابا نحو فيه وقال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم المداحين فاحسوا في وجوههم التراب طب أنا حدثنا موسى بن إسماعيل موسى بن إسماعيل حدثنا أبا صروني به حماد صوف وعيقرة يغلط علي بن الحكم علي بن الحكم ذكره على تدعى عتاب بن أبي رباح وأنا ní arákùnrin ọ sí ní lọ́dọ̀ Abdullahi fẹ́ràn sí Abdullahi ẹni tá mọ̀ ni yàní ọ̀n rí fàbí lè tàháríhì lè súnà tí rasúlì sọ̀rọ̀ sọ́lá èyí sábà máa ń tọpa súnà nípa sọ́lá káàkiri. wọ́n ní arákùnrin sí ní yin abẹ́ ọkùnrin kan lọ́dọ̀ Abdullahi lọ́dọ̀ Abdullahi ni ń ta pẹ̀ ń jẹ́ ń mo rẹ̀ pé yóò kú máa yanu sọ̀rọ̀ nǹkan ìwọ̀n ọ̀pẹ̀ sí lẹ́nu ha gbọ́ wọn àwọn ọ̀pẹ̀ sí lẹ́nu kọjá àwọn èèyàn béèrè ó lóun kẹ́ẹ̀dí gbọ́ tó jíjọ ọlọ́run sọ wípé ìdárọ̀ àìsùn mílímọ̀ dáhìnà tẹ́ ẹ bá rí àwọn ẹni tí wọ́n máa ń yíyàn fà tó fi ojú ìhìmọ̀ sọ̀rọ̀dà ẹ dà ọ̀pẹ̀ sí wọn lójú ẹ wọ́n ọ̀pẹ̀ sí wọn lójú ni ìtumọ̀ rẹ̀ ni pé ẹ ju iye pẹ̀yàn wọ́n ní ẹ̀mọ̀ kí wọ́n sọ pé wọ́n tún la lè túmọ̀ rẹ̀ sí pé ẹyẹ pẹrẹ wọn ọ̀bá rí ìpẹ̀dà sí lójú ìtumọ̀ rẹ̀ ni pé má fún ní kankan. ẹ ó bí irú àwọn ẹ̀yà olóòtà tó sọ pé ajíjọlá kínní kan akéwùgbẹ̀rú igbá kan ẹ̀mí eléri abẹ eléri yanrìn lèmi yìí kò ní wù. àbẹ́ sí géètì tó bẹ̀rẹ̀ sí wí gbogbo ẹ̀ àbí ayẹ́jìlé. báwọn bá wá sí màá sí wọn ò ní wò kírun tẹlifí ní wọn bẹ rí yẹn níta nísì ó jò kíní sí pé ẹ ti ní aláàjì kíní yẹn wọn máa fi pé ẹ bàbá ẹ kẹ́ mi ni ní àkọ́kọ́ náà ìmọ̀ mi ni pé ó <laughs> mọ̀ rárá àwọn èdè wò wá mọ́lẹ̀ tì wọn bá wípé ah, kíní wáyé ẹ̀ wọ́n ọ̀pọ̀ gbà kẹjọ ayanjú ilé lọ́tọ̀ báwo lè rẹ̀ wọ́n alákẹ̀kẹ́ rárá rábí sí ìkọ̀bọ̀ ẹ̀rí wọ́n ní ìtumọ̀ tòrọ́ọ̀bù yẹn tó ń túmọ̀ rẹ̀ torí kìíní yẹn yóò dùn ojú kọ́ dà pẹ̀ sí lójú mi rẹ̀ wá àgbà a kìí kìí lò lórí àfa ìrùngbọ́n dàbí oúnjẹ ọkẹ ìwò gbẹ ẹnìkan aláì ó tẹ sọ òye mi bàbá alábìdá tẹ ti sọ èyí ti dà pẹ sí lẹ́nu nìyẹn wọn ní tọmọ rẹ tuntun bẹ́ẹ̀ dáadáa wọn ní wà á ń la yọrùn tọ alẹ iṣẹ à ó ti dà pẹ sí lẹ́nu nìyẹn lóòwì kódà ó tẹ ní ẹ léèbù ní nǹkan tẹ́lẹ̀ ṣùgbọ́n wóróworó tí wúyẹ gan ni ò ní jẹ ọgbà kankan mọ́ ìtọ́ àyè pé ẹ máa wí ikú wí yẹn ni kọ́ òfin ọ̀bá kú yọ díẹ̀ mọ́ kàtìkàtì yẹn kò ní jẹ́ tẹ́ ẹ. tó wọ́n á dẹ̀rí nínú àwọn afárá tí wọ́n ní àníyè pẹ̀ ní ẹ̀wọ̀n ọ̀lú lójú mọ́ gbogbo ẹ̀ mẹ́ẹ̀ẹ́dẹ́ lọ kékeré wọlé hadith ni ọba ti ní gbọ́rọ̀ yìí kò ní mu pé ó lè dán mú ọba dá pẹ̀ sí lójú tó mu ọgbá àwọn èèyàn òsì rí rí àbá ah, ah, nígbà tẹ́yìn náà ti mọ̀ pé ẹ̀mí fún ní kẹ̀kẹ́ àfojúdi kẹ́kùn dá yẹpẹ bí lójúbọ̀ wọ́n á ní mo fẹ́ lo súnlẹ̀ ni ah. ọkọ̀ òfẹ́ ni yìí wọ́n bá padà dìjà ọ̀ fún lè dá fún tẹ́lẹ̀ ajá sí pé ohun tẹ́yìn ó ṣe àṣìyọ́ ni wọ́n lè dúró ní gbẹ́dẹ́ mú gbẹ́dẹ́kẹ́ àgbọ́yé mi táwọn èèyàn tó sọ fọ́ wà fádì wọ́n fi hàn méjì àgbọ́yé kọ́ wọn sí lójú.

نعم حدثنا محمد نعم حدثنا محمد قال حدثنا موسى قال حدثنا أبو حوانة انا بهش انا عن عبد الله بن الشفيق عن جاي بن أبي رجاء عن محجن الأسلمي قال قال رجاء أخبركم مع محجن مع محجن ذات يوم حتى انتهينا إلى مسجد أهل البصرة فإذا بريدة الأسلمي على باب من أبواب المسجد جالس قال وكان في المسجد رجل يقال له سبكة يسير الصلاة فلما جاءنا إلى باب المسجد وعليه بردة وكان بريدة صائبا من ضحاك فقال فقال يا مهجر صدق من يصلي السبكة فلم يرد عليه مهجر ورجع قال قال ميدا إن رسول الله صلى الله عليه وسلم أخذ بيدي فانطلقنا نمشي حتى صعدنا أحدا فأشرف على الذين فقالوا ويل أمنيا من قرية يسرقها أهلها طعاما ما تقول يا يأتي الدجال فيجد ولا كل باب أبوابها ملك فلا يدخلها ثم انحدر حتى إذا كنا في المسجد رأى رسول الله صلى الله عليه وسلم رجلا يصلي ويسجد ويرقى فقال لي رسول الله صلى الله عليه وسلم من هذا؟ فأخذت أشتريه فقلت يا رسول الله هذا فلان وهذا فقال أمسك لا تسمعه أسرك قال فانطلق ابنك يمشي حتى إذا كان عند أجر لكنه نفض يديه ثم قال إن خير دين دينكم أيسر إن خير دينكم أيسر ثلاثة لنا حدثنا محمد محمد بن موسى حدثنا musa sọ pé abu awana ta ọlọ́wọ́lọ́tọ̀ dàbí bíṣoyì àti abdullahi ibn shafiq àwọn rọjá ibn abi rọjá látọ̀dọ̀ mihjan al-aslami wọ́n ní rọjá sọ pé àkùbálùtù máa mihjan ní tata yawmi èmi àti mihjan jọ ń bọ̀ níjọ́ kan hatta ntahayna ila masjid ahli basra tàbí dé mọ́sálásí àwọn ará basra fàyídà Burayda tó lè asilami ju alábàbí mi àbíwábi masjid jalis ọlọ́run wá rí pé Burayda jókòó sí ẹnu ọ̀nà ẹ̀kẹ́ náà ẹnu ọ̀nà mọ́sálásí kọ́ọ̀là oníwọ̀ gánà fi masjid rajulun ọkùnrin kan dẹ̀ wà nínú mọ́sálásí wọ́n ń pe orúkọ ọkùnrin yẹn ní sakibatu sakibatu yìí inú rẹ̀ máa ń gún fọlọ́mọ ìyẹn ni pé ọ máa ń kírun gùn dáadáa yẹ wọ́n nígbà tá dé ẹnu ọ̀nà mọ́sálásí àwọn àléhìn bọ́dá wọ́n ní bùrẹ́dà dẹ̀ ní ìyọ́jẹ́ sọ́híbà mizahad ní máa ń sawẹ́wà wọ́n ní wá ń ké sí mihijanu pé ìrẹ́ mihijanu tí wọ́n náà fẹ́ máa kírun gẹ́gẹ́ bí sákìbà ti máa ń kírun ti máa ń mihijanu ọ̀wá dáhùn ọlọ́jà àǹtọ̀lẹ́kì náà nẹ́ẹ̀mùsì ọlọ́run wa bẹ̀rẹ̀ sí ní rìn táwọn fi gun òkè kọ́fẹ̀. ọlọ́run sọ̀sọ́lá wa gun orí rẹ̀ fa ashrafa ala al-Madina ọwọ́ anẹ́gà sílùú Madina ọwọ́ ń sọ̀rọ̀ nǹkan bí ó ṣẹlẹ̀ nígbà tí ayé bá ń tẹ̀ àwọn àníwáyé ló ń mi hàmí ń kọ̀rìyà ọlọ́màṣe o. wọ́n lọ ummiha min yàní kan ṣe pé yẹtì orúkọ ahluha àwọn aráàlú yẹn máa ṣe kí ni o wọn ka àìmọ́ra mọ́ tẹ̀kùn yẹn ni wípé ju bí yẹn ni pé wọn ó fi ilẹ̀ tó pé ìlú yìí àti àdàjà onídàjà ló máa wá sí ìlú yẹn yóò fẹ́ wọ ìlú yẹn ọ̀n ròyìn ti máa wọ́n ní ìdájọ́ àlọ́ ọ̀fẹ́ yọ ọ̀fẹ́ wá sílùú yẹn fọ́ yẹ́ jìdọ̀ àlàkùnlé bá bí mi ní abiwábi amálẹ̀kà yọ wá bá mọ̀láyíkà mọ́lákù kọ̀ọ̀kan lẹ́nu ọ̀nà ẹnu ọ̀nà kọ̀ọ̀kan nù gíní o nínú ọ̀nà ọ̀nà mọ̀tínà fọlá ẹ̀dẹ̀ kúrò. ó yẹ pé sáràtú mi ní àṣọrọ sá a lórí pé inú ilẹ̀ tí ìdájọ́ àlọ́ nílé wọ̀ mọ̀tínà wà bẹ̀. àlọ́ sọ ìdájà lọ fẹ́ wọ bẹ ọ yọ wá bàmọ rẹ ká kọ̀ọ̀kan lẹ́nu ọ̀nà kọ̀ọ̀kan náà ẹnu ọ̀nà mọdínà ọlá yẹ lẹkọọ tọ́ba ti fẹ́ wọ bẹ báyìí àwọn alákùnrin yẹn wọ́n máa dá padà wọ́n nígbà tó wá sọ̀rọ̀ yẹn tí wọ́n sọ̀ kalẹ̀ wọ́n ní táwọn fi dé mọ́sálásí wọ́n ló jíṣẹ́ ọlọ́sọ̀ sọ́láwárí arákùnrin kan tí ń kírun ó forí kanlẹ̀ ó rù kú wọ́n ló jíṣẹ́ ọlọ́run wá béèrè pé ta lélẹ́yìí ó ní wọ́n á bẹ̀rẹ̀ sí ní yìn ike a àwọn ọkùnrin tí máa ń kírun gidigidi nìyẹn ní máa ń fa arungun ọlọ́run bẹ̀rẹ̀ sí ròyìn rẹ̀ wọ́n máa ní ìrìn òjíṣẹ́ ọlọ́run lágbájá ni òjíṣẹ́ ọlọ́run ní amsik ó tọ́ ó tọ́ ó tọ́ láàtús mẹ́ho ìjọsìn rẹ̀ ní ń ṣe yí má jẹ́ ọgbọ́ o ọ̀rọ̀ ni ò tí ọ̀dọ̀ wa mi báyìí náà láti rẹ́ tí wọ́n ń pè láàfáà láwẹ̀. àwẹ̀ tó ṣe kó ti wà nù hadith kudusi tọ́lọ́mù tó sọ pé àsọ́mùlé wàá ní ajísí bí tọ́ni ti ká máa gbìyànjú láàfà aláwẹ̀ àfà aláwẹ̀ kọ́ àfà ọ̀jọ̀gbọ́n ni láàrin yẹn tọ́lọ́mù lọ́wọ́ náà ìjọsìn àṣepamọ́ ni gbogbo àwọn ìjọsìn wọ̀nyẹn àfọ onírun àfọ aláwẹ̀ à látùsùmí àhò mẹ́ẹ̀bùn gbọ́ kọ́tò lẹ́kọ̀ọ́ kó má wàá parun. má jẹ́ ọgbọ́ o yóò fi lọ jọ rẹ̀ lójú pé ẹ́ mi mọ̀ pé nsìn tó báyìí èmi nìkan tán nígbà wo pé nsìn díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni ni àti nsìn gidigidi bẹ́ẹ̀ ọ̀nì fàǹtálà ṣí wọ́n ní ànúsọ̀sálára bẹ̀rẹ̀ sí lọ wọ́n ní ìdàkánì àyíndá padà dé bí rẹ̀ yàdẹ́yìí. ó nígbà yẹn ó túwọ́ ẹ mọ̀ kọ́ ló gbà ń lọ́wọ́ mú ọwọ́ ajú òun lẹ̀ tó mọ̀ kọ́ọ̀lì ọwọ́ atúnṣọ mi ilé ọ̀rọ̀ kejì kí lọ́rọ̀ kejì ẹ̀jẹ̀ ọlọ́run tó fẹ́ kọ́mẹ́ǹtì lórí imú tẹ́nìyẹn ń ṣe yẹn ìwọ gbà pé ń ṣèjọsìn tó dún àbí tó dáa jù wọ́n á jẹ́ ń sọ fún ọ inna khayra dinikum àìsàrò èyí tó rọrùn jù nú ẹ̀sìn yín lèyí sí èyí tó lóore jù nú ẹ̀mẹ́ta wọn lọ́sọ̀ sálámù irú kẹ́kẹ́ tí ń ṣe yìí àá ọlọ́run òbí wa ní kankan ẹlòmíín nìyí ọmọdún ló ti lọ yìí ẹlòmíín fẹ́ lè má parí kùrán ẹ̀yọ̀kan náà sábẹ̀ lọ́ parí ẹ̀yọ̀kan ó tó tún dọ́gbọ́n wọn kà mí ó tún dọ́dún ó ọmọdún mi ti ń bọ̀ kéèyàn á gbìyànjú ọ̀rọ̀ táwọn afa wa sọ pé bọ́yọ̀ máa parí ẹ̀ lóṣù kan ju sí kọ̀kẹ́jọ́ pọ̀ kí ọ̀sán ni ìjà ọba tiẹ̀ ti mú mo kí ẹ ọkọ a ẹ̀mí mẹ́fẹ́ bẹ̀rẹ̀ kúrò àyàn tí ń bá máa mo ti ń ṣe ni pé máa máa parí odidi kọ̀ọ̀kan jọ́ kẹta jọ́ kẹta ni wọ́n ti fẹ́ ọlọ́run lọ́mọ ẹyọ ọdún títí ń sọ ní. ọba kẹwò gbé ẹjẹ nkì mọ́lẹ̀ ọba kì mọ́lẹ̀ ńlọtọ́ yọ kàn ṣe é àpàdà pàtì náà. à sọlá wọn pé inna khayra dinikum àìsàrò èyí tó fi ń lóore jù náà lè tó bá rọrùn mẹ́ta wọn sọ̀tọ̀ láwọn wíwẹ́. sọ nínú àgbọ́yé hadith yìí òun ni pé anahiyo anilmati hadith yìí ń kọ̀ fún wa pé ká máa yíyàn pẹ̀lú ọ̀rọ̀ sọ̀tọ̀ sọ̀tọ̀ láwọn gbọ́ pé amsik sinmi má sọ bíjọsìn ẹnìyẹn ti tó láàtò sinmi àgbo má jẹ́ ọgbọ́n bó ṣe ń ròyìn rẹ̀ yìí o kó máa fà á ẹ̀rí ìyẹn ni wípé ọmọ wa di àlùkò lókun àṣejù pẹ̀lú yígbé ohun tí ò ṣe kí wọ́n padà fi ròyìn rẹ̀ sẹ́ni yẹn máa fi padà jọ rẹ̀ lójú yóò fi padà máa fi bàjẹ́ kódà ó lè ṣàìdá fọlọ́ fẹ́ à bọ́lọ́hún bá ní nẹ́fílà mi nìkan lòun ó wò gan lásán òun ti mérí bọ́. ìkejì nínú àgbáyé dábàá nù hadithi òun ni mímúrò wa tó ń sọ sẹ́lá múrò wa pé ìyá ń mẹ́kẹ́yọ̀ dín ní àìsàn èyí tó tó lóore jù nú ẹ̀sìn téèyàn máa ń sìn lèyí tó bá rọrùn. ẹ̀rí wọ́n wá sọ́ọ́dì kò ìmọ̀ sí ànábì tó ń sọ̀rọ̀ yìí kì í sá lásọ̀ kó jẹun olódodo ní dáadé máa ń gbà lóye. àwọn ọlọ́ lọ ọwọ́ wọn mọ́sálásí ń jọ kan náà wọ́n bá bá òkun kan sóbi òkú kan sóko kan wọ́n ní okùn yìí bò ní ẹ ti jọ níbẹ̀ wọ́n ní sẹ́nẹ̀fù lónìí kí wọ́n fi ń ṣe wọ́n níbẹ̀ wọ́n bá ti kírun títí tó bá ti rẹ̀ yóò afẹ́yìn tí ó kun yẹn tó wọn bá fẹ́ kú. àwọn sọ̀sálá ní olóògùn ẹ lọ já òkun ẹ gé dà. lè sọ́lé àdókòó nìṣàtà. tẹ́nì kọ̀ọ̀kan yín bá fẹ́ kírun kó kí èyí tí ara rẹ̀ máa yá gágá sí. ọba tẹ̀lé kó fẹ́ kún kọ́ pàrọ̀. kọ́ di pé làálàá ó sẹ́kẹ̀rù wọ́n yẹ̀rì jẹ́ káwọn àwọn àforíjì ọlọ́run pé ọlọ́run foríjì mí ọlọ́run ọmọ nǹkan kó foríjì mí o lẹ́ẹ̀kan náà oorun lọ́fà ààrẹ ti gẹ̀ẹ́sì wọn lọ́jọ́ tó wà nù àdìsí pé àdínù yóò so ẹ̀sìn yìí wọn tó rọ̀ nù ní wọn là ń yọ ṣáàdàdínà àhàdùn ìlà àbọ̀dàdà ẹnì kí wọn ní mẹ́sìn kankan àyàfi kẹ́sìn ṣe kí ni o kò borí ẹ̀ ẹ̀sìn tún máa máa pọ̀ jù lọ báyìí yọ̀ọ́kẹ́ ojú ọ̀nà mi tún nìyí báàbọ̀n mọ̀mọ́dà hafi ṣẹ́ẹ̀rì ojú ọ̀nà ti ń sọ nípa ẹni tí yíyan nù orin ẹ̀rì kí mo sọ pé tá a bá ń sọ̀rọ̀ tó ní ẹ̀yìn dé yìí àwọn tó pọ̀ sí lára ju àwọn akọrin ẹni tí yíyan nínú orin حدثنا محمد قال حدثنا حجاج قال حدثنا حماد بن سلمه عن علي بن زيد عن عبد الرحمن بن أبي بكر عن الأسود بن سريع قال أتيت النبي صلى الله عليه وسلم فقلت يا رسول الله قد مدحت الله بمحمد بمحمد بمحامدة بمحمدة نعم بمحامدة بمحامدة ومدح ومدح وإياك فقال أما إن ربك يحب الحمد فجعلت أنشد وازداد رجل طوال أصلع فقال للنبي صلى الله عليه وسلم اسكت فدخل فتكلم ساعة ثم خرج فأنشدته ثم جاء فسكتني ثم خرج فعل ذلك مرتين أو ثلاثة فقلت من هذا الذي سكتني له قال هذا رجل لا يحب الباطل وني حدثنا حجاج حجاج بقى صراحة وني حماد بن سلمة قد قال لا علي بن زيد لا تدع عبد الرحمن بن أبي بكر لا تدع الأسود بن سريع أسود بن سريع وني أتيت النبي صلى الله عليه وسلم وني وضع عليه حديث يا ولا ضعيف به يعني ضعيف بهذا تمام òun náà òun lọ dọ̀rẹ́ nínú hadith yẹn wọn ni ali ibùnú zayd ali ibùnú zayd wọn náà ibùnú jáde à ń dọ̀rẹ́ fún ni wọn <clears throat> eh, ni ká lọ sí sílá dọ̀rẹ́ fà yákin sọ́ha mọ̀tàsọ̀rọ̀ wọ́n máa yẹ pé wọn ò wí gbogbo àwòrò wẹ́rẹ́ tó parí rẹ̀ lẹ́yìn ni hadith yẹn máa gbádùn. wọ́n ní mo lọ bá òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam mo wá nílò òjíṣẹ́ ọlọ́run mo yin ọlọ́run bí mohamida káyọ̀ pé mo ní ká yí ọ̀rọ̀ wa ní sí gàtò mo ní ká hẹ̀lì jùmọ̀ mo fà á ìlú tọ́ba àlàyé ìjárì áàfù ní gíní o áàfù ní fatia òun ni àlámọ̀ ẹ̀sìrọ̀ rẹ̀ wọ́n mi dáhà bẹ́ẹ̀ náà náà torí. ìyẹn náà máa jẹ́ kí ni o fíìlátù jámù rẹ̀ ó jẹ́ kí o fíìlù fíìlù bẹ́ẹ̀ náà ni jùmùlátù jùmọ́lù gbogbo àwọn yẹn tí wọ́n bá wà láyé ìjárì àfọ̀n ní fatia ó ní mo yin ọlọ́run bí mahamida pẹ̀lú àwọn oríṣiríṣi ẹ̀yìn wọ́n mo wá ṣe bẹ́ẹ̀ tán wá ìjáka mo tún wá yin rẹ̀ ànẹ́bí àwọn sọ̀tọ̀ aláwọ̀ adá lóhùn pé àmọ́ iná rọ́bàkà yòókù hàmdà orí tẹ́lẹ́dà rẹ tó sọ pé òyìn yẹn síláì fi ń bi eléyà ọlọ́run nífẹ̀ẹ́ sí kí á mú gbogbo ọkùnrin ẹlẹ́yìn yẹn ni o ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kọrin yẹn orin yìí ni. wọ́n ní fàṣítà ìzáni rọ́jùlù ń tè wáyà lò asùlá. bárakùnrin kan ti wọlé nìyẹn ọ̀gá asùlá ọ̀bádẹ́ẹ̀bù fẹ́ràn pé nù kẹta lọ pé kèsè gíbà lọ́wọ́ àwọn ni pé ẹni tá à ń júwèé. àti afáwọn ọmọ ọrùn kọ kò sí irun níbi gíní o níwájú orí wọn wọn sọ pé yẹn parí àbí. arákùnrin kẹtọ ga bó ti wọlé nìyẹn asla tó parí tí ò ní irun níwájú ẹ̀rí. wọ́n ní fọ̀kọ́ ọ̀là lè nàbí yìí sallallahu alaihi wasallam ó sùn. à ń sọ̀rọ̀ àní àfẹ́ dákẹ́. ọ̀dàkàlà arákùnrin tí ọgbà yọ̀ǹda tá a lọ́gà yẹn tí ọ parí yẹn. bẹ́ẹ̀ wákàtí kan ló fi sọ̀rọ̀. fún mọ̀kárajà ọba jáde. fàǹṣẹ́tùhù mo bá tún kí orin mi yẹn mọ́lẹ̀ n bá tún kọ́ lọ mẹ́sàn mẹ́wàá fún mọ̀já arákùnrin yẹn bá tún dé. ọ̀sẹ̀ kẹta ní àrẹ́bìnrin dákẹ́wò ti dákẹ́lẹ̀ kan. sọ̀rọ̀ nìyé lọ díẹ̀díẹ̀ fún mọ̀káraja ó tún jáde wọ́n ní fáwọn àlẹ́ láyé ká mọ̀rọ̀ tẹ́ bí kéèyàn máa sọ àlébi mo ti ẹ̀sùn rẹ́sìn kẹ̀kẹ́ tí mo fẹ́ sọ. ìyìn rẹ ti sọ lẹ́ẹ̀kan wọ́n lè mẹ́ta bẹ́ẹ̀ ni àfáwọn ọmọ òrùn padà. tọ́ba ti dé báyìí mo tó jìjẹ́ ọlọ́wọ́n sáré ni pé ó ti tó dákẹ́. ó ní wọ́n sọ pé mọ̀nì hádà lẹ́ẹ̀dì tẹ̀kẹ́tẹ̀ni ìlàwù. alẹ́ ní dá mi lákẹ́ fún yẹn gan-an. àwọn ni هذا الرجل لا يحب ọkùnrin ilé àwọn ọ̀bọ̀rọ̀ bàjẹ́ ìwé yìí tó máa wí ní ọ̀fẹ́ òfẹ́ dákun kí lélẹ́yìn sọ yìí. ẹ̀kọ́ náà ni mọ́rọ̀ bí Hassan filmọ́sì ọ̀wá yóò ń ṣe. Hassan tó ìgbà mi sọ̀tọ́ láńdí di sèmínbàrí rọ́dí aláwọ̀tàlá àfa hasan dàgbà pé ó lo ọgọ́ta ọdún kọ́bílà islam ó tún lo ọgọ́ta ọdún bàdà islam ọjọ́ orí rẹ̀ jẹ́ márùn-ún twenty years. táwọn kẹfẹ́rí bá bẹ̀rẹ̀ sí ní bú òjíṣẹ́ ọlọ́run sọ̀tẹ́lá òjíṣẹ́ ọlọ́run ni wọ́n ni ọyá hasan ibn sábit lọ́ọ́ béèrè àtìrẹ́dìrẹ́ pọ̀rí pọ̀rí wọn lọ́dọ̀ ọba kìsìdík kọ́ sàlàyé ẹ̀fọ́ ọba ti sàlàyé ẹ̀fọ́ yá kì ìbọnú rin. wọ́n ní ẹ̀ máa dé sí ọ̀rọ̀ padà ọ̀hún àti tọ́wọ́ bá tún wá wí ni má bọ́ kọ̀rọ̀ ó ṣe mí ń bàrí mu nínú mọ́sálásí ọ̀yá máa wí. pé kó sí ọlọ́run sọ pé ojú fàáyín náà jìbìrì ilà máàkì máa bú wọn máa kì wọn mẹ́sàn-án náà àyè búbú máa kó bọ̀ wọn àwọn ebú wèrè tó ẹgbẹ́ tẹ́lómi bá gbọ́ báyìí ó lòun ṣe kékeré mọ́ máa fi bú wọn jìbìrì ìlú ń bẹ pẹ̀lú ọ̀. bó o ṣe ń kà mẹ́sàn-án mẹ́wàá tó ń bú wọn ni àìníye ẹgbẹ̀rún bẹ́ẹ̀ ni ìbí ló ń kà fún wọn. ẹ wá wo àṣàánù yìí tá nẹ́bí ṣe fi ń bàrí fún yìí ṣebí náà ni ọmọ rò kọjá lọ́kàn ìjọ kan ẹ wá kí ló dé dé ní mọ́sálásí kí ló dé ní mọ́sálásí orin lẹ́yìn tó gbé wọnú mọ́sálásí kí ló dé onídèwò lẹ́yìn yẹn náà bá kí ìkànlẹ̀ fáfá wa ṣé pé kúntù èmi mo ti jẹ́ ẹni tí màá ń kọrin nínú mọ́sálásí ẹni tó lóore jọ lọ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí ẹni wọ́n wí kan lẹ̀. ó wí kan lẹ̀ pátápátá débi pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni àfa àwọn ọmọ olùkọ́ ọ̀rọ̀ afarabalẹ̀ pé àìlè yìí kan lẹ̀ èmi ti jẹ́ ni kóńtù ló tipẹ́tipẹ́ ọwá wí mùdọ́rùn lẹ́yìn rẹ̀ èmi àti máa wí orin ní sì máa wí nu wọn tí ń wí nu mọ́sálásì ẹ̀sẹ̀ni tó sì dòwọ́n sí wà khairu minka ẹni olóore jù ọ lọ sí wà ń bẹ̀ ń gbà rẹ̀. alam ní ló fi yẹ kéèyàn máa ṣe sùúrù o tọ́bajọ́ òdodo ní sáfà alágbájá ò ní mọ̀ ẹ̀ tẹ́ ti bá ọ ìmọ̀ ni àfa àwọn ọmọ òkú fi hàn pé wọn ò mọrú eléyìí. èyí tí ọba tún jàjà sojú wọn jọ kàn ni wọn tún dá lákẹ́ yìí. ọ̀rọ̀ ni ò yé rárá. ìwọ́n tó máa ń wí gbólóhùn pé tó bá òótọ́ ni wọ́n yẹ káàfà làgbájá ọmọ tẹ́ ẹ máa ń wí káàkiri tóun nìkan náà lọ́wọ́ ayé ni. ara rẹ̀ lọ ń tàn jẹ. àfáwọn àbò musa àṣàárí ọdí alọ́tàlá náà àwọn sọ̀hádà yìí mọ́rùn ẹni síjọ́ ọgbà yọ̀ǹda lẹ́ẹ̀kí ni asalaamu aleykum wa rahmatulahi wa barakatu ṣé ń wọlé o lẹ́ẹ̀kí ní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta àkọ́gbọ́n kankan bó ti padà ní. ọ padà báyìí bó ti di ẹ̀dùn ọ̀sẹ̀ fáfá ọmọ rò nìyẹn ọba fẹjọ́ sọ àwọn sọ̀hádà ẹ máa gbà mí o àrífín ti wọ kíní yìí fa Abu Musa al-Ash'ari mọ́rẹ́nsẹ̀ sí àwọn ohun orí o ìyẹn ni mo ti wálẹ̀ mẹ́ta mo ti gbà yọ̀ǹda afáwọn ọmọ òrùn lókun dáná ìmọ̀rẹ́ ọgbà yọ̀ǹda lẹ́ẹ̀mẹ́ta ń bọ́ lókun ti rí èmi o ọ nígbà tá a fáwọn Abu Musa ọ̀tún sọ wọn ẹni ó kéré jù nù sàábì tẹ̀lé gbìyànjú lágbára. àwọn ọba ní ẹjẹ wọn ọgbọ́n wọn ti pa nìkan dìde nù tàbí tó kéré jù ló bọ wọn níbẹ̀ ní sojú mi kòrò kòrò níjọ́ táwọn sọ sàlám sọ pé àlẹ́ ìzánu sàlám ẹ̀mẹ́ta lèyìn máa ń gbà yọ̀ǹda òtí láyé ẹ lóde ìwádọ́ mi sọ pé tó bá jẹ́ òótọ́ ni sáfà làdájá onímọ̀ wọn lè má wá jòkó irú àwọn sàǹsàmà àtúndé ni wọn máa ń wá wọ́n sì tún wà pẹ̀lú wa báyìí ẹ̀kọ́ ẹ̀ níyà ọ̀rọ̀ àwọn míì bẹ akíkandá kan sí ni tọ́wá lélẹ̀ ọba fi aágún gbé fò tọ́wá yà ágún rìn lọ wọ́n ní bí ẹni ìyá aláró yóò tún dé. gbogbo àwọn ọjọ́ ní ilé ilé ààbò ni wọ́n fi wá gbé ogun ta sọ yẹn lóòrè lè ṣẹlẹ̀ sáfà wọn máa wo sọ sí dùnà. sọ lómi tó ń kẹ́rin bàràbàrà lọ́kẹ́rin tó ń jọ́rí lòún gbọ́ ń tẹ̀ aláàfáà rẹ̀ kẹ̀kẹ́ tó ń yọ̀ kẹ́ lọ́sọ̀kẹ́ ibi ipa kìíní jẹ à ọ̀pá kìíní jẹ ọ̀pá ẹ̀sìn wọn mú tàdírù ní ẹ̀mọ́ ọjọ́ tẹ́sà. ọ̀rọ̀ yẹn ti clear bẹ́ẹ̀ tó nípa bẹ́ẹ̀ wọ́n lọ sọ pé arákùnrin yìí gan láyé ìbílẹ̀ bàbá wọn ò nífẹ̀ẹ́ sí bàjẹ́ ọ̀rọ̀ kọ̀rọ̀ bí ọ̀rọ̀ bàjẹ́ nǹkan kan. tó ní níparí hadith yẹn náà ó ní mo sọ fún ànábì látọ̀dọ̀ aṣọ àdìgún sẹ́rẹ́ ó mo ní mo dá túká wa madahtu Allah azza wa jalla mo yàn ọ́ mo tún á yàn ọlọ́run ọba ọba wọn ọba tó tóbi tó ó fi hàn yí pé bóyá eléyìí gan ni wọ́n mẹ́nu bà pé òun lọ́lẹ̀ abẹ́ ti gẹ̀ẹ́sì àwa mọ síbẹ̀ náà wọ́n ti ta fọ àlẹ́ ìbónú bónú zaid ṣùgbọ́n wọ́n ní sọ́ọ̀hà mọ̀kútà sọ̀rọ̀ ọwọ́ àti lè wà lè jẹ́ kékeré yìí láàfíà tó láàrin méjèèjì àdìsí yóò sá gbófo sá wọ́n tún máa fọ́sẹ̀ pélé ìlú ọlálàáfíà wọ́n lọ́ wáyé pé a ti sọ̀rọ̀ ẹ̀ tá a wí ní ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ọlálàáfíà wọ́n tá a bá wí ní ọ̀rọ̀ rẹ̀rẹ̀rẹ̀ yẹn dọ̀yìn fún mi. sọ inú àgbọ̀yé hadith yẹn wọ́n láwọn máa rí ipò wọ́n mọ̀rún àtọ́wọ́ ọjà lọ tàrà wọ́n ní pé kásọ dojú sẹ tá a máa fi yìnyín àbá máa fi gún yẹn nǹkan tá a kọ ni torí kò sáǹfààní ń bẹ tàbí alára ọ̀dẹ̀ tí gbádùn ń bẹ lọ́rùn ọgbọ ohun tí gbogbo gbádùn yẹn yẹn tí ọba ti kọ ìgbádùn ọ̀run fún yẹn ayé alẹ́dàtún bá ti là bàjẹ́ ni tí ìbá sì ní ìhòòfin dábò bẹ̀ sí bí wéyìí táwọn afáwọn sanu sábìlì táwọn kọ tọ́lẹ̀ ẹni tí bá ń bú ànẹ́bí ń bọ́ lọ́hùn ẹni tí ń bọ́ lọ́hùn bẹ́ẹ̀ sí tíyẹn láwọn àwòrán bẹ́ẹ̀ àlòfíà pé ìbú ànẹ́bì títí tó ní ẹ̀ṣẹ̀ ńlá tó tóbi ni ẹ̀nà wà bá ànẹ́bì kí ni jìyà rẹ̀ ọjẹ́ bí ni wọ́n á pa ni wọ́n máa pa ni. wọ́n ní ọ̀rọ̀ yìí kọ̀ wá súnmọ́ káàdùn sọ̀tọ́ láǹkì ní sálápọ̀nlé o ànẹ́bì nífẹ̀ẹ́ bàjẹ́ o. wọ́n ni torí ohun tó fa àfáàní sọ̀tọ́ láǹkì yìí pé wọ́n pa ànẹ́bì látẹ̀bí ta ìlú ìfìlùkúrò kọ́ máa fa ẹ̀mí àwọn èèyàn tó rìn lọ lọ́kọ̀ máa kọ́ ìjọba fẹ́ burú yọ̀ sọ̀rọ̀ gbé yọ̀ ọ̀dà ìyálé ikú ń bẹ̀. wọ́n ní nítorí àmì sọ̀sálà ti ṣe sùúrù fẹ́ nìyẹn. lẹ́yìn náà ní wípé ó tún wà ń bẹ̀ pé hadith ìyá máa tún rí ìtọ́ka látara àmì pé anáwòlá ìṣubú ṣáà èsì bá àmì nífẹ̀ẹ́ orin. ẹ̀rí ọlọ́run ní wọ́n máa àlẹ́ mẹ́ òṣèré wọ́n máa yẹ́ ń bàgìlá. àkọrin mọ ànẹ́bí òṣìṣẹ́ tó kànẹ́bí ìjà akọrin ànẹ́bí ìjà akọrin. gbogbo àwọn kẹ́kọ̀ọ́ kan tó sọ ọtọ́jọ́ bí orin ọjọ́ lójijì ànẹ́bí èso lórin. ṣùgbọ́n ẹ̀sán sálá ó fún láti lè fi fa ìmú orí mi. ẹ̀ pẹ́rẹ́ lọ́sẹ̀lẹ̀ sí sùháìrò àti gbé kéwù rẹ̀ wá bíbá yìí náà rí. máa ń tẹ́lẹ̀ dáadáa báyìí ní bẹ fún o yẹ kí á dára dá mọ kálukú bá ń wórí káwọn bónú zọ àìrò káàkiri ó tó di pé fúnra rẹ̀ yẹn lọ́yàn dín lọ wọlé bá ní sọ̀sálà lọ́wọ́ mọ́sálásí bá ni pé bí ọba aṣọ omi kóso bí òsòjé kósoje yóò sẹ̀jẹ̀ kọ́sẹ̀jẹ̀ yóò tún á wọ ọbẹ̀ báyìí ẹ ọ̀gbọ́n yẹn kọ́kẹ́ndín ihun tó bá wa ó gbó straight yọ ó tún kí orun yìí mọ́lẹ̀ ni ó sì padà gba Islam wọ́n ní nítorí ìfa ẹ̀mí àwọn èèyàn mọ́ra wọn ló ń sàánú sọ sẹ́lá ni ò jẹ́ kó o lè ra fún àdó báyìí àdó sọ̀rọ̀ sẹ́lá báyìí fún mi. الثالث

mímí orí kankan sí. tí ti ní ṣírèkì ọmọ ọba dẹ̀ bá kú wa sàlá lọ kò sí wàhálà wọ́n wá ti di eh, àkókẹ́ńtì sẹ̀gó ìjọ́jọ́bì ìjọ́jẹ́kùlá ọmọ atari bọ̀dí àkókẹ́ńtì sẹ̀gó ẹ̀ eh, tó bá ní gbogbo wóróworó bẹ́yẹn ẹ̀yọ́ ni màámi ni ó tó mo rọ̀ bá nìyẹn ti ẹ̀ rí i pé tó bá wí àwọn kìnìyàn dárí tọ́lá àwọn kìnìyàn wọn ní àlàáfọ̀ pẹ̀lú àwọn ṣẹ̀yàtìn tó bá wí dórí kankan orí ohun tó lè yí mo rò pé kíní ẹ bí ọfọ bí àfiwé bí àlọ nǹkan ni so oògùn náà dẹ ni sehiro náà gbogbo ẹ ọ̀rọ̀ ni ó sọ pé ó ní àwọn kẹ̀kẹ́ tí ó fa náà wà lẹsọ ni wọn bá ti di pé wọn ti fẹ́ máa wí ìdí ojóbi ìdí oṣù kíní kan ọfọ atari bọdí àpò kẹmíntì sàgó wọn bá ti ń gbogbo eléyàn ìyàrá òkè ọmọ ẹlọfà máa àwọn abúdíjọ kan ìjà kan kíní kan ìjọ ìjà wọn ní gbogbo wóróworó yẹn lọ wọn ní ah, Maaleykum salaam. ẹ bọ́yá ọ̀hán jósì àmọ̀ yẹn kò á fẹ́ gbàgbé ẹ̀ ṣùgbọ́n dáa kó tún há àwọn yòókù tó kó lè máa yọ àwọn sóra yẹn tẹ́ra wọn bẹ́ẹ̀ kó má yẹn kọ́ àmì lójú ṣùgbọ́n àbù dáadáa ó ń pọ̀ wọ́n tún rí pásítà mi ìtẹ́lómi tún kọ́ láàrin wa nísìnyí náà ń wí káàkiri ó ti ń pọ̀ jù. àfa yusuf ẹ lọ yàn ẹ ẹ ah, bóyá ẹ wà bá kó bàjẹ́ kan ẹ bá wọn kó síra àdéhùn wáyà ní yàrá wọn àti bí ọ̀ndẹ̀rẹ̀ǹdì àti fífi ẹ̀kọ́ fún bàdà àgbóṣùkọ́ ìwádìí lọ́kọ̀ bàjẹ́ fún àwọn kan. fifty to hundred now wọ́n ti pọ̀ jù gbogbo ẹ̀ ìwọ lè kọ́ ọmọ rẹ̀ àbókiní kan ọ̀sùn gbàbù dáadáa àwọn eégún aláboró ni wọ́n. gbogbo àwọn nǹkan yẹn wọ́n máa kó báyìí báwọn eégún ẹ̀ gbàbù dáadáa. náà tí a bá ti bẹ̀rẹ̀ mọ́. ẹ wá. ẹlẹ́bẹ̀bìnrin ẹ di ọ̀gá mi ọ̀rin lẹ́ka mọ́ àwọn ọ̀gá mi àwọn àpláì kankan sí náà máa tún fẹ́ bí wọ́n. Thank you.

ẹ wá di bẹ́ẹ̀ ká yọ wọ́n bá ti yẹ kórí gan-an láàrọ̀ láàrọ̀ ẹ wá ní tí mo bá ti lè wé yẹn tẹ́ mo lè jẹ́wé sí kíkẹ́ dáná. Ọlọ́ọ̀dúnrún ọ̀la yọ̀bù mi ní ìṣẹ̀lẹ̀ ẹni tá a lè wọ́n ṣe wọ́n dàbí bọ́ọ̀kì mi lára jẹ́ ní oṣù pápọ̀ fún mi bọ́ọ̀kì mi lára jẹ́ ẹ̀. ọ̀rẹ́ mi tẹ ìwé yẹn mọ́ gidi. wọ́n tẹ ẹ́ mọ́ gidi kan ẹ níbi wọ pé gbé ẹnu àwọn àfáàfẹ́ náà fún mi náà ń dàmú dàmú lábẹ́ kó tẹ wọn. báwo ló tẹ àwọn ọmọ náà báyìí. àwọn náà ni wọn ń wò pé báyà bí yẹn ń lo ìlànà tí wọn ti jẹ jù. ọ̀sẹ̀ ló jẹ́ ogún wa ẹ̀kú ogún wa nìkan bí i. ẹ ṣe rí ohun tó wà mí èmi pé wọ́n ní kò wọ́n ní kò wọ́n ní ọ̀sẹ̀ ní pé irọ́ ni èyí dáhùn etí ń pa sí wọn àwọn náà ń jẹ́ ọ pé ọ̀pẹ àwọn ní àwọn èyí ń ṣe wọ́n tún lóge àwọn ọmọ kékeré ẹ̀ ee àwọn èèyàn tún tọ́ ṣeré o mo ti rí mo ti rọ́mọ náà ẹ kó bẹ kó bẹ. wọ́n ní ọ̀sán wọ́n á dùn òkú bóyá bí yẹn máa lọ ìlànà àwọn àfáàyè àwọn ní bí nǹkan tí yẹn lè máa lò fún un. náà àbá ẹlẹ́sẹ̀ mi. àwọn láwọn àgbo tó máa ń ṣe é. àgbà lọ́wọ́ wọn ni àgbà lọ́wọ́ àwọn ọ̀sẹ̀ fún ìjẹ̀lẹ́rẹ́ ni agbalawo wọn pátá ní sáà gbogbo ìdílé tó lè bẹ yín lónìí. agbalawo wọn ni agbalawo wọn ni. ẹ ti láǹgẹ́ ẹ̀sìn kìíní ẹ̀ láǹgẹ́ fún. báwo ni síra wọn. ẹ wọn lọ́la ẹ̀wọ̀n ti fún mi wọ́n ti bá wọn rà wọ́n ti ra tẹ́lá tẹ́lẹ̀. ẹ máa gbé lọ lé mi ò lè wọlé. gbogbo wa ti síra. ẹ máa gbé lọ lé mi ò lè wọlé.

我跟人。今年啊，出来的在南华看。晚上就是，嗯，嗯，安住了，在这，啊。 lásìkò yìí owó pọ̀ débi dé. Ah, yeah,